والسلام على رسول الله وعبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب الإصلاح بين الناس قال الله تعالى ما خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس وقال تعالى والصلح خير وقال تعالى فاتقوا الله وأصلحوا ذات بينكم قال تعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم من هذا نلقب فيه أما نليه أظن ترى الإمام النووي رحمه الله أبا بني سرني باسسات السين لا نعوية وما يأتوان من سورة النساء وجاء آية لكن الله لا يتبعونها بتلعي لدى الصوتين لا خير في كثير من نجواهم قصور nínú ìbánisọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ àwọn èèyàn nínú pípọ̀ nínú ìbára ẹni sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ àwọn èèyàn illa man amara bi sadaqati àyàfi ẹni tó wá pé ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ti ń bá èkejì rẹ̀ sọ ó ní í ṣe pẹ̀lú kàfífàrà fẹ́mi tó ń bùkátà iná ẹni tó ń gbà yànjú láti ṣe àwọn màrúfù. àbọ̀ ń bá a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ lórí pèsè dáadáa eléyìí tí o ti máa ṣe tẹ́lẹ̀ àbí kó pa ìdájì eléyìí tí ń ṣe ọ̀rọ̀ ìsìláàfin bẹ́yìn náà àbí kó sì jẹ́ pàtúnṣe ló ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ rẹ tó ń bẹ́ni kejì rẹ sọ iná ló fẹ́ fi ṣe àtúnṣe ló fẹ́ fi ṣe àwọn eléyìí làwọn ọ̀rọ̀ tó ṣe é pé orí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa bára wọn sọ. wọ́n ìlà ilé ìjọ pọ̀jù nínú ọ̀rọ̀ tó ń tẹnu àwọn èèyàn jáde kìí sọ̀rọ̀ tó lóore kìí sọ̀rọ̀ tó èèyàn máa sọ gbalada ọ̀rọ̀ àkóbá òun náà ni ọ̀pọ̀lọpọ̀ tí máa tẹnu àwọn èèyàn jáde. nínú àyà ẹlẹ́ẹ̀kejì dínlọ́gbọ̀n lẹ́yìn tọgbọ́n nínú sórẹ́tò. النساء ọlọ́run ló dá wa nínú àyà kejì dín ní àádóje ọlọ́run sọ̀rọ̀ nípa ọkọ àtìyàwó àti oríṣiríṣi tí máa ṣẹlẹ̀ láàrin wọn kọ́nàkọ́rọ́ eléyìí tí máa padà sọ obìnrin dání sí kọ̀fẹ̀ kan sílé ọkọ mọ́ ọlọ́run bá wọn fi ń yọra ike tí àwọn ìṣẹ̀lẹ̀ tí máa lé obìnrin jáde ní ọkọ àbí tí bá ń kọrin sí létí pé wọ́n padà lé pé ní ọkọ bá ń ṣẹlẹ̀ ẹ̀rọ ọ̀nà láti ṣàtúnṣe láàrin wọn sọ́ọ̀lù fẹ́fẹ́ yìí àtúnṣe ló lóore ju kẹ́ẹ̀mẹ́sì lọ. bákan náà ọlọ́run ọ̀rọ̀ ẹlẹ́dàá wọn níbo míì tó ti tún pa ọ́ láṣẹ nígbà tó sọ nípa èrè ogun àwọn àlékún tí wọ́n máa fún yàn lórí ìpín tó yẹ kẹ́kẹ́ sóńkálukú nígbà tó kópa nínú ogun àlékún tí wọ́n máa wá fẹ́ lónìí lórí nǹkan tẹ̀sán wọ́n máa bí èdè òyédè láàrin àwọn jagunjagun ọ̀pọ̀lọpọ̀ gan lè sì sọ ọ̀pọ̀lọpọ̀ ó sì wì ó lè dé dájú fún lágbájá náà lè kí ló ṣe táwọn ò ṣe jùlọ. ẹ wá lè fi kí mùsùlùmí sí mùsùlùmí kan padà dọ̀tá kò dé gbé àní fẹ́ rí mi ara wa láti ọlọ́run lè dá mi pẹ̀tẹ́kù ẹ̀pá ọlọ́run. وأصلح ذات بينكم كما ستسي أن تبان سلالاني تبي كننقر إديو يدي تاني أنا لدى نصورة وفي يوم بمؤمن سمؤمن ọjọ́ nǹkan kan ò bí ìbá pé mọ́mì ní tó bá wá síra wọn sáfà ìdá síra wọn ẹ máa ṣàtúnṣe إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم mọ́mìnì sí mọ́mìnì wọn àti nǹkan kan síra wọn bí ìbá sọmọ ìwà ara wọn. torí náà ẹ máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín nígbà tó dé òyìnbó bá bẹ́ẹ̀ lẹ̀. kò sí pẹ̀lú ṣùgbọ́n tí ọlọ́run bọ́ lọ́dọ̀ àwọn ó pè fàtúnṣe láàrin àwọn èèyàn wọn ì bá jọbi sọmọ wọn ì bá ìfìjọmọ ìyá sọmọ ìyá ọkọ síyàwó ọ̀rẹ́ sọ̀rọ̀ alámúlétì alámúlétì sí alámúlétì rẹ̀ alábàgbé falábàgbé alájùmọ̀ sí sọ́pàpọ̀ àti ohunkóhun ó lè dá ẹsẹ̀ pẹ̀lẹ́ lòun ní ìgbà tí àìgbọ́ra ẹni bá bẹ̀rẹ̀ lédè òyìnbó bá bẹ̀rẹ̀ ọlọ́nkọ̀ fún pé kí wọ́n ṣe àtúnṣe àtúnṣe ńlọlọ́rọ̀ jù wọ́n yẹn ló sì bẹ́ẹ̀ lójú máa fẹ́ ṣàtúnṣe tí wọ́n ń fẹ́ káàtúnṣe yẹn kọ́ra ìjókòó ó ṣiṣẹ́ kórè ìdìmúlẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú àwọn ìlànà àti òfin àtẹ̀lẹ̀ tí ó mú kí àwọ̀ kan kí ó jà kọ́ parí. ẹ jẹ́ pé àtúnṣe lọ́wọ́ lọ́wọ́ tó tún á bá kan tuntun bẹ́ńlẹ̀ tó tún á dé pẹ́ fọ́jú pọ̀ tó àtúnṣe wá kí nǹkan ti gbàgbé tẹ́lẹ̀ wọ́n tún wá bàjẹ́ fàáfàá kò sàtúnṣe nínú ilé yẹn. ọ̀pọ̀ mi iná ìlọ́jọ́ pé kò lè fẹ́ nǹkan kan tó ṣe tó lè fẹ́ sí ipò ẹni tó lè fẹ́ ṣàtúnṣe. ó máa ń fi sábàbí nígbà míì pé nǹkan tó gbàjọ́ fi máa ṣẹ́jú pọ̀ pátákì. ìdí òun tó ìbá àgbà ṣàtúnṣe ká gbìyànjú láti jẹ́ni tí ká kájú ẹ̀ àbí ká sọ ẹni ká kájú ẹ̀ ká pè tán ra lọ́nà tí àtúnṣe tá a fẹ́ ṣe yẹn tí ó fi ṣèṣe ṣùgbọ́n àtúnṣe ọlọ́run ọba fẹ́. nínú hadith Abu Hurairah radiyallahu anhu ọlọ́run ọba Muhammad sallallahu alaihi wa sallam. ولكل سلالة من الناس عليه صدقة gbogbo oríkè kankan nínú àwọn oríkè tọ́lá wọn bá fún wa iná lọ jẹ́ ọ̀ràn yẹn lórí wa pé ká máa ṣe sàrà wọ́n ní oríkè tí ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ oríkè ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta ilẹ̀ oríkè kọ̀ọ̀kan ti ń bẹ lára wa tá a bá kà. ajẹ́ ike lójúmọ́ kan à ń bùkátà ká ṣe sàárà ọ̀nà ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta. nítorí pé a fẹ́ rárá wa kúrò níbi àti sórí ibú. à ń wá ọ̀là lórí ara wa kúrò níbi àti wọná. tó bá jẹ́ bẹ́ẹ̀ oníkálukú gbọ́dọ̀ máa ra ara rẹ̀ padà pẹ̀lú ṣíṣe sàrà àforíkì kọ̀ọ̀kan nínú àwọn oríkì ara lójoojúmọ́. ìwádìí wa fi hàn pé iye oríkì tí ń bẹ lára gbogbo ẹni dára rẹ̀ pé ó lè ní ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta oríkì. tó bá jẹ́ sí náírà kọ̀ọ̀kan làbá níta fẹ́ máa fi ṣe sàrà àforíkì kọ̀ọ̀kan lójúmọ́ ẹni tó àwọn mùsàlùmí náírà ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta lójoojúmọ́ bàbá ní ọgọ́rùn-ún mẹ́ta náírà ó lé ọgọ́ta lójoojúmọ́ lọ́nà lọ́nà ọjọ́ mẹ́wàá ó ti di three thousand six hundred naira lọ́nà ọ̀sán jọ́ńkọ́ sọ̀rọ̀ tó ti di eleven thousand eight hundred naira tọ́ eleven thousand eight hundred naira yóò máa ṣe wàásà ìyẹn tá a bá lẹ́nìkan tó ń bẹ tá a lè máa ṣe sàárà náírà kan fún sínú rẹ̀ ó sì dùn. tó tó bẹ́ẹ̀ kéré jù lónìí tó ní òfìràn kẹ́kẹ́ tó lè ju tẹ̀tẹ̀ náà ní náírà márùn. tọ́ba wa sáǹsì three hundred and sixty by five naira. àbẹ́yìn náà rí nǹkan mẹ́rin ilẹ̀ tó rẹ̀ tó gbogbo orí kíkọ ọ̀kan ní ti ń bùkátà tó ní òkúta mẹ́tò tọ́lá. tọ́lá kò sì pé tàná mẹ́lẹ̀ ńgbà tá a rí pé. ojoojúmọ́ la gbọ́dọ̀ máa ṣe tààrà àtàwọn orí kí wa. ìgbà tó ti wá jẹ́ kí n ta ló máa fi ṣe tààrà tó bá jẹ́ pé owó bá ní tó ti gbogbo èèyàn lólówó gbogbo èèyàn ló sì gbọ́dọ̀ ṣe tààrà yìí. àti nǹkan mi ń bẹ tá a tó lè fi ṣe sàrà yàtọ̀ sówó nǹkan mi ń bẹ tá a lè fi rárá wa tábà kúrò ń bẹ àti wọn náà tí ò sówó. bí àwọn akíni anábì Muhammad sallallahu alaihi wasallam ẹni kullu yawmin tatlu'u fihi ash-shams gbogbo ọjọ́ tó jùmọ̀ bá mọ̀ tààjì lónìí. bẹ́yìn lẹ́yìn sọ́dọ̀kọ̀ tí ọba fi lè ṣe àtúnṣe láàrin èèyàn méjì tó di òyìnbó láàrin wọn sàrà ni fún ọ ipò orí sàrà àti lónìí. ọ̀nàwó ọ̀wọ́ fẹ́ kọ̀ọ̀kan na láàrin ẹni méjì ọkọ̀ ládà sàrà lẹ̀ fún. وتعين الرجل في <coughs> bákan náà sáà ń rẹ̀ yàn lọ́wọ́ ọbẹ̀ gbọ́ra fún mi kò lè dáàbò ọbẹ̀ gbọ́sẹ̀ kò lè dáàbò ọbẹ̀ gùn kẹ́tẹ́kẹ́tẹ́ kò lè dáàbò ọbẹ̀ gùn bàtà kò lè dáàbò machine lọ́bẹ̀ gùn kẹ̀kẹ́ wà lọ́bẹ̀ gùn ọbẹ̀ wọ mọ́tò kò lè dáàwọ̀ ẹ̀ alápámú ẹgbẹ́ alẹ́sẹ̀ mọ́fì gùn tọ́ máa jẹ́ sàrà fún yín lọ́dọ̀ أبي ترفع ترفع له عليها متاعه صدق أبي أنت أشوف صدق أو رتاف مجنة ولا بعد نوارتي أو رتاف نوارتي ترى أنا أخالفه الكلمة الطيبة صدقة أنا بعد أسجاد لأنه أكرمني وبكل خطوة تمشيها إلى الصلاة صدقة gbogbo gbogbo kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ń gbé lọ mọ́tíláṣí tààrà rẹ̀ وتميت الأداء عن الطريق صدقة tóòsì máa gbé gbogbo ń tó lè pààyàn lára kúrò lọ́nà tààrà rẹ̀. Gbogbo ìtawà kalẹ̀. Ó dẹ́sù àwọn kò tí ì kàńtà rẹ̀. Ẹ̀tọ́ yóò fi dáadáa mélòó la rí pẹ̀lú ònìbà. Tábà ní àwọn dáadáa mélòó làwọn wá rí ṣe lónìí yóò fi jẹ́ pé ara wa padà kú òǹbí àti wọná lónìí tọ̀kọ́lọ̀ ọ̀sán àjọlá lọ átúkò mọ́tọ̀lá mélòó dáadáa tá a rí ṣe lónìí lẹ́gbẹ̀ẹ́ àìdá àtìgbẹ́ wà lè dáná rọrùn pẹ̀lú ìtumọ̀ sí oníkálukú wa ọgbọ́dọ̀ kí èso ara o ti sẹ́nà. nítorí lè mú ọsọ oríire pé ọ̀rọ̀ àlùjẹ́nà láyé ń bí ó lè lọ́gbọ́n táwọn kan wá bára wọn jókòó àbí kí wọ́n máa ṣàìsùn torí tiẹ̀ àbí kí wọ́n máa wó tẹ̀síwá mẹ́tẹ̀síwá torí tiẹ̀ kí wọ́n jẹ́ pé ní ìdí ọ̀rọ̀ àlùjẹ́nà wọ̀ ẹni bá fẹ́ rọ àlùjẹ́nà onídìkọ́kọ́ sẹ́nà kalẹ̀ gbogbo ìyànjú táwọn èèyàn bá gbà fọ wọ́n tẹ̀lé tí wọ́n ti sílẹ̀ fúnra rẹ̀ ni. torí ẹ nígbà tó ti gbé àwọn tí abẹ́ ti sàrà fún ọ̀pọ̀ àwọn akúmọ̀ fúnra ara wa ahùnrùn wa. Wọ́n ti gbogbo tó sàálẹ̀ fún àyín náà bẹ́ẹ̀ lè sàrà ẹ̀ sàrà bẹ́ẹ̀ lè dáadáa mélòó lọ sọ jáde lẹ́nu rẹ lónìí lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀rọ̀ burúkú nínú ìkẹlẹ tó tọ yìí bẹ sọdà ọ̀rọ̀ rere ló bá tẹnu rẹ̀ jáde tààrà rẹ̀ bírò mélòó lọ sọ lọ́rọ̀ rẹ̀ lẹ́nu lónìí níbi àwọn ọ̀rọ̀ àlùfàṣà lẹ́gbẹ̀ àwọn ọ̀rọ̀ burúkú lẹ́gbẹ̀ èpè bàbá kò bí ọ̀rọ̀ tó tẹnu rẹ̀ jáde lónìí. ó túmọ̀ sí pé nǹkan ń ṣe láti wá ọ̀la fúnra wa kò fẹ́ jẹ́ àmọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ ń tẹ́pẹ̀lọpọ̀ ń ṣe láti wá kó bá fúnra rẹ̀ tó bá di lọ́la ṣe ń dàgbé yàrá. ìgbésẹ̀ bá rí báyìí kí ala lè tó tó ti àlè báwa kó gbogbo ńlẹ̀ náà fi ní jẹ́ pa àgbàṣe dànù láyé ànábì sallallahu alaihi wasallam nínú àdéhùn kan ìgbà tó fi rò pé tó bá sọ alhamdulilayi sàrán subhanallah sàrán allahu akbar sàrán la ilaha illallah sàrán ọ̀nà àmìlì làṣẹ ló subhanallah فلا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله تهتم وعارف رابي مجد سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله سلام ذلك إيه تكون واجب 360 ok ṣé ẹni gbọ́dọ̀ ń jáde lẹ́nu rẹ̀ ń jáde lẹ́nu rẹ̀ ń ṣe ń dùn mọ́ ń jáde ara rẹ̀ ọkàn rẹ̀ ń balẹ̀ ooru ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ń balẹ̀ inú rẹ̀ ń dùn mo lè wí dé dípòtì fi gbà mọ́ lẹ́nu ẹlòmíì jẹ́ màá wí nípa wọ́n bá tọ́tọ̀ gbọ́rọ́ tọ́jú òṣèlú ẹni pé ọmọ nàìjà o nàìjà o wọ́n bá pa wọ́n bá pa gbogbogbò dípò ẹ̀dá kòtùbánà náà tó bá gbàdé ìdíjáde màláìkà báà lọ pọ̀ nàìjà àwọn sọkúsọ. àtúrọ̀mọ̀ kò mọ̀ lọ́wọ́ lọ́bàá rí pé kòtùbánà láì fi nǹkan mi ò di fújì yóò tún máa fẹ́ ní lòlò. ṣé bí subhana allah alhamdulilayi ṣe ń dùn mọ́ nígbà tó ń rí bẹ́ẹ̀ náà ni orin yẹn ń dùn mọ́ wàláhì kò ní jọra kọsàrọ kọlọńdà kọkọ sànù wa a sì fẹ́ wà lùbẹ̀nù torí ànábì wa alẹ́ kọ̀ọ̀kan ìgbà tó dé pé ẹni tó tẹ àtúgbà nù wa ó lè má rí sí ó lè má rí sí sàrà ọlọ́lọ́mọ ìsàrà ta ní gbèsè rẹ̀ lọ́rùn báyìí ẹlòmíì ń bẹ tó bíi márùn bẹ lọ́rùn gbàtọ́ ti bàlágà nù ńtọ́jú ọmọdé àwọn míì nu àmì ìdìtọ́ fún ọdún bẹ lọ́rùn àwọn ẹlòmíì sàárọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́ ọdún ọdún ọdún márùnlélọ́gbà ń bẹ lọ́rùn tó péjì ọdún bẹ láti dé ti bàlágà tó ó sì kí n máa fẹ́ sọ fọlọ̀ ó kì í fẹ́ sàárọ̀ ọdún tó má lọ́nà forty five years ojoojúmọ́ ti jẹ́ three hundred and sixty times forty five years ah allah nǹkan ti kọlẹ̀ kálukú ti fẹ́ wá lùdánù àwọn kẹ̀kẹ́ ń bẹ wá jìgá anábìyà sọlọ náà àwùjọ làwọn akọ alẹ́ kọ torípa anábì sẹ́ni aláàánú ó ní tẹ́ bá ti lè tó rákà méjì rákà àti àgbọ̀há rákà méjì àgbọ̀há ó ti tó adúgbò sọlọ tó bá ti di rákà méjì àdùhá ó túmọ̀ sí gbogbo sàrà àtò ní o ti ṣe foríkì rẹ̀ níbo la ti àtọ̀rọ̀ kàtà àdùhá náà pẹ̀ àwọn òní sọ́pẹ̀ èké àdùhá báwò èyí dání àwọn ẹsẹ̀ gan-an ọjọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń pa jẹ ẹ̀tọ́ àpẹnáfíà àdùhá gbẹ̀lẹ́ sùsùrù dáhùn kan di ẹ̀kọ́ ṣé lẹ́bìlà àti àyàn tó tẹ̀ ń bọ̀ àbóòtì ìkọ̀ ọ̀sán àwọn tàbí ìdìbò àbí ìdìrọ̀ ìlọ kan. ẹ̀dọ́ ìdìrọ̀ ìlọ kan tó lẹ́sẹ̀ sí. ẹ̀dọ́ àbí ìdìtọ́ wa dáná bí ti àwọn àlòmà lójú kòkòrò ike ọmọ ẹ̀sẹ̀ ràkàtà ọgbẹ́ ẹ̀mẹ́ta. ẹni tààrà lẹ́bi tó tó rí torí ẹ̀wọ́n lè sọ́kúta sí àmọ́kọ̀ ọ̀gbọ́n kọ̀kọ́ má ṣe àmọ́ ìwà kò sọ pé ẹ̀sìn ó ti tó. tòtò wá ti sẹ́rẹ́tà méjì ó ti tó orí rẹ̀ já mójútó. wọ́n ti dúró ní tó bá sọ fún wa wípé àlùfáàjàrí yọ ní aago márùn-ún ọkọ̀ gba ogún ìṣẹ́jú. wọ́n wá sọ fún wa pé òun ó máa yọ yóò lóye lásìkò tá a sì wá ní èyí níta bí agogo méje ó kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Òjò máa ń sọ pé òun yọ ní aago méje ó kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ bá ní kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kan. Ó di aago mélòó? Aago mẹ́jọ aago méje kò kù sẹ́jú àwọn kékeré aago méje tó bá ti kojú ìṣẹ́jú àkókò bò ha ti tó kò ní ìdíje ibi tó bá lọ àgbà tó débi ìṣẹ́jú ha tó tó jáde lé. pẹ̀lú ìtumọ̀ sí pé afẹ́rù àlùjọ́nà àánú dèkò tẹ̀tẹ̀rẹ̀ afẹ́rù àlùjọ́nà àìsẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ o. òkú nìkan afẹ́fẹ́ wo àánú àmọ́kọ́ àgbàdo dèkò tẹ̀tẹ̀rẹ̀. àwọn ọ̀gá abẹ́ máa gun mẹ́ṣíìnì abẹ́ gun mọ́tò láyé wọ́n máa wa a máa tà ọ̀gbà kájọpọ̀ tẹ̀tẹ̀rẹ̀ tó kéde tí a tá a gbà tẹ́lẹ̀ tá a bá rí tà tó tẹ̀lé àmọ́ fún. tó alùpùpù ń tó àgbà wọ́n lè máa jẹ ọ̀rẹ́ wọ́n lè máa jẹ ọ̀sẹ̀ yẹn lẹ́jọ́ bàbá àlejò nà wọ́n wá ń kó tí bàbá náà ní wọ́n máa pè wọ́n bàbá àjà ẹ̀ nà. àwọn òbí yẹn jú nítorí pé ayé lẹ́rìn ma ayé ìwòye ma ẹnìkan òtítọ́ bí ọ̀rẹ́ òtítọ́ bí ọ̀sẹ̀ yẹn yẹn gbàgbẹ́ndẹ̀ àyàfi tí wàá bá torí rẹ̀ tọ̀ọ̀rọ̀ náà lè náà máa فاليوم الذين امنوا من الكفار يضحكون على الارائك ينظرون هل كذب الكفار ما كانوا يفعلون فجاز من القيام أول غزوه دونهم ما طواف في طبعا في ركعتا الضحى وتتوب طبعا من حديث وجد النبي محمد صلى الله عليه وسلم ضد مكة كلها وكفرين أول من كان بنا سنة الضحى أو ثلاثة الضحى بدا لا تتم ما هو صلاة الضحى لفتو لا تسأل gbàtà kìrìkì mẹ́jọ là nàbì sẹńjà nàbì sọ pé àgbàhà bọba kéré rákà tó bá pọ̀ rákà mẹ́jọ torí mẹ́jọ là nàbì ṣe ń jẹ yẹn ẹni tó bá fi méje kàyó ẹni tó bá fi mẹ́rin kàyó ẹni tó mẹ́fà kàyó ẹni tó bá dé mẹ́jọ ọ̀dà àtìkọ. gbogbo irú àwọn nǹkan báyìí ká fi ṣeré ó sì yẹ múra kó lé ọ̀rọ̀ ti pé yẹ wọ́n ti bí wà àwọn aláwọ̀ kù ní ìsìnká gbìyànjú ọ̀nà téèyàn á gbà téèyàn fi rà lìjẹ́ náà wọ̀. bàbá ẹ tọ́ni ọ̀gá ṣe màmá ẹ tọ́ni ọ̀gá ṣe àwọn ti bí ọ. ọlọ́run ti kádàrà fẹ́ tara wọn jáde ìwọ lọ́wọ́ àtúnṣe lọ́wọ́ bá. ọ̀nà wo ni wọ́n gbà tóbi sórí rẹ̀. ilé ìjọba rọ̀kàtà àdọ́hà ó kéré jù ní rọ́kà méjì. alábìnrin jẹ́ bá ti ṣe ti bọ̀ ha ó ti tó ó sàrà yìí. àdéhùn tó ti tẹ̀lé lẹ́yìn. wọ́n lọ́sọ̀dọ̀ ọmọ kùnkùn ọmọ Uqba ibn Abi Mu'ayth. ọmọ kùnkùn orúkọ ni tọ́dájú. yàtọ̀ síbi kí wọ́n sọ yàtọ̀ síbi kí wọ́n sọ pé Abu Dharr yàtọ̀ síbi kí wọ́n sọ pé Abu Darda Ummu Kulthum orúkọ ni nígbà lè sọ ma wá ní Ummu tọ èsì ká máa sọ pé Kulthum dá Ummu Kulthum pẹ̀lẹ́ yìí ó mẹ́nu àwọn kan tó dáa. nínú àwọn orúkọ tó dá iná lọ́wọ́ ọlọ́run bá tó ẹnu sí ọ̀hánẹ́ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ولما جاءت رسول الله كات الله كما باصيك ليت الكذاب الذي يصلح بين الناس فيرمي خيرا أو يقول خيرا النبي صلى الله عليه وسلم أنا كيف يقرأ kìí ṣètò rọlẹ ní tí bá ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn. ẹni tí ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn kìí ṣètò rọlẹ. tó a jẹ tó mú ìró ìròyìn rere ìròyìn dáadáa tó mú abẹni tí ń bẹ nìkan jà. tàbí kó sọ rere ipa ẹni tí wọ́n jọ ń jà fúnra wọn. bí ẹni méjì ń jà ó wá sọ̀rọ̀ wá bá ẹnìkan ẹnìkejì tó lágbájá jẹ̀ǹjọ́ ń jà ní kí n sọ fún ọ pé kọ́ dárí jẹun. òun ti ṣe àṣìṣe òun sì máa láì dáa ó sì lọ padà bẹ́ẹ̀ kejì náà gbá ah, lágbájá ó lòún kábàámà ó ní kí o forí jìn kí ló tún kù mọ́ eléyìí gbà pé ẹni tí àwọn jọ́njà ó ní kí o forí jìn oníṣẹ́ náà sì gbọ́ pé wọn náà sọ pé kó náà forí jìn ó ti parí nìyà nítorí ni pé ìwé tó lọ tó lọ gbọ́ ọ̀rọ̀ sọ fẹ́lẹ́ yìí láì gbọ́ tó tún lọ sọ fẹ́lẹ́ yìí láì gbọ́ ọ̀rọ̀ àti tèwọ́n náà tó fi tètè pààtì nítorí ó tètè jẹ́ kí ojú wọn rinjú tó fi sọ ife tọ̀ ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn ẹjọ́ tán o. wọ́n pa jùlọ pẹ̀lú gbogbo nǹkan tó ti kálukú wa náà ti rí ẹ̀jẹ̀ àjọ ọ̀pọ̀n. ó ní sọ pé wọ́n pa jùlọ pẹ̀lú tó ń kálukú sọ torí kálukú ọmọ ẹgbẹ́ kí la sọ. mi ò sọ kankan wọ́n sọ sí wọn náà sọ nǹkan mi. nítorí ìwọ ní ìdí ti parọ́ torí kó lè àtàtúnṣe. ìrọ́gbọ́n wa pa ọ́ kọ́mọ̀ wà lọ́lú ọgbọ́n rẹ̀ kò lékun sí. àmọ́rọ́tọ̀ pa ọ́ ọlọ́run ní mú parọ́ ìdí ni kí ọ parọ́ láti tàtúnṣe ni. ẹ̀hẹ́n ló ń bẹ nínú àwọn irọ́ mẹ́ta eléyìí wọlé. náà ni àtẹ̀tẹ̀ eléyìí dá pa lójú ogun. lójú ọ̀nà àti rọ́bà mu. ẹlẹ́kẹ̀ta náà ni irọ́ tọ́kọ pa fúnyàwó àbí èyí tí ìyàwó tọ́pa sọ́kọ. ìsìláàmù ọ̀pá sí irọ́ tó yẹn máa jìyà nítorí ẹ̀ nítorí pé irọ́ eléyìí tẹ̀ pa láti ṣàtúnṣe ṣẹlẹ̀ àlọ́tọ́. ìrọ́jọ́sì pa lójú ogun wọ́n ní ẹni bá mètè òun ló lè borí ogun. pa fáwọn ìyàwó yín torí kí ló lè gbá làásìá nítorí pé wọ́n ní ayé tòótọ́ wọ́n ń yá lò fẹ́ ni àwọn obìnrin gangan láyé tòótọ́ nítorí ẹni tó bá ti fẹ́ tóbìnrin rẹ tètè sá lọ ẹ sá máa sòdodo fún kò túmọ̀ sí ká máa parọ́ ńlò rẹ o so àmọ́ àwọn máa ń kórìíra fún sòdodo fáwọn ìdí ni tí wàá bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ bá jọ ń wá obìnrin láì jẹ́ pé kìíní kejì ọmọ pẹ́lúmi náà wà láì jẹ́ pé nìkan náà méjèèjì mọ̀ pẹ́lúmi wà torí jẹ́ bá mọ̀ bàbá àwọn ọ̀gá nìkan ń wá ojú tóbìnrin sì ti sọ̀rọ̀ alẹ́ pé náà ló wọ́n fẹ̀ ìsìláàmù ọ̀gbà tí ìwé fún alọ́ bá sọ̀rọ̀ ìjọba àgbà yẹ rú nù ọ́ mọ àwọn ibi táwọn fi ń fẹ̀dù wọn náà wá tẹ̀ síwájú àwọn eléyìí ló wù mí ẹ̀rọ tó tún wọ̀ ọ́ jùlọ. tọ́ ìgbà tí wọ́n wà wọ́n ti sàlẹ̀ ọ̀rá lọ ẹ̀rọ nínú àwọn

o tún lè yẹ̀wò yọ máa dunu pé ẹ kódà gan ẹ one fifty thousand sẹ́nìkan tó wá fún mi rọ̀lẹ́ mo lọ sọ wa lẹ́ ẹ sọ wa lẹ́ bọ́lá náà bí bẹ́ẹ̀ kó one fifty naira wá fún òkúrẹ́ burúkú wọ́n á wọ́n á kó one fifty thousand òbí ẹ máa ẹ níbi tí nǹkan mi ní ìwọ ń gbọ́ wọ́n sọ ẹ ẹ mi ń gbọ́ wọ̀ bàbá pé à àní one fifty thousand kó wá tán tán ní kí n gbà sọ́wọ́ náà nínú nínú bíi five hundred tí wọ́n sọ pé lóyà rẹ̀ à ókè ilé ẹni tí ọ̀la la five hundred naira láyé so ìwọ́n sì wá òkodoro mọ́ra torí lọ sọ tó tó rí wọ́n náà fòmí ti lu níbi tí wọ́n ti ń gbìyànjú pé kí n jẹ́ fi àbí òru àwọn èso kan tí wọ́n fẹ́ fi pọ́lí tí mo fẹ́ àpò gbogbo ẹ̀rọ dànù kò yẹ kó àkóso ìwà àlùyọ ọ̀pẹ. lẹ́yìn mọ̀ pé ilé ìgbà ni oníjẹ́bi ọkọ̀ yàtọ̀ sí bàbá òkùnà wọn bá ti bẹ́ sí lọ́wọ́ ọ̀dà mà pàṣẹ bàbá padà rí pé wọn nípa ọlọ́run ọmọ yẹn rí àwọn fèsì wà láàyè tóbi rẹ ọmọ gbogbo rẹ ló fi fẹ́ mi nígbà mo délé ẹ̀sán ti à aláyè kò tó àwọn ọ̀gá tó pé kí nìkan ayé kò tọ́ làwọn bì ọ̀ kò tọ́ torí ẹ̀ Islam wa gbà kíkẹ́ nu ilé rẹ̀ yẹn ọmọ dọ́gbọ́n èsì gbogbo bọ́rọ̀ bá ṣe gbogbo bọ́ bá ṣe ń plan sí náà lọ́ máa sọ fún mi nísìnyí tó bá kó wọn lọ kọ́lí tẹ̀ ń gbé tẹnu rí òdúró wọn lọ sọ fún mi pé wọn lọ kọ́lí àbí òye ẹjọ́ pé bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé wọn lọ ìwọ lọ kọ́lí o sì ṣe táìsì sí báyìí èmi náà ni wọn lọ kọ́lí o tún lọ tẹlifíṣàn kan máa rò èmi náà ni ọ̀dà bọ́ọ̀ bá rán máa mi lọ mọ́tà lọ́dún yìí o rò pé yíyọ ìgbéyàwó àwọn ọ̀rọ̀ àgbègbè à màmá rẹ ti jẹ ìyá tó ń tó sí ìmọ̀ wọ́n ti ń bólú ara lọ́kọ̀ rẹ lówó tó bá kò lè rẹ́lú ọ̀lọ́ mọ́tà o rò pé yé wàá lọ wà sẹlẹ̀ ọ̀ máa kọ́kọ́ sanwó ọjà tó rà. àwọn tó bá ń sọ ilé yìí o lóòótọ́ olú ọ̀lọ́ náà fi bò láti rí àmọ́ gbèsè ti ń bẹ lọ́rùn mi báyìí. ọmọ ọgbọ́nà ó sí lórúkọ ọmọ ìtàdúrà ó ọmọ ti báwọn tí mo jẹ lórí bá wọn wọ mi lọ ń nílùú á ń lọ bí three point five million wọn kò ní ara rẹ̀ kò ní wọn máa dára so amẹ́ni tí kọ̀gbọ́n ẹlòmíràn ọkùnrin lásán ti

ipò ìṣedédé olè lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́dún bẹ́ẹ̀ pé yé lọ́mọ ọmọ ṣe lọ́mọ ṣàdúrà àkókò rẹ̀ tó kó orí tó mọ ọlọ́dún kò kọ́ sálì ra tọ́kì sọnù wa. tó ni wàá lọ́ọ́ máa ṣẹlẹ̀ ń lè rẹ̀. àwọn àgbẹ̀gbẹ̀ náà ní olówó tọ́kì ó bọ́ọ̀ bá ti mọ̀ pé ọ̀jẹ̀ pàmọ́mọ́ ọjọ́ pé padà ya ẹ̀ yóò lè wọ́n padà tòbí ẹ̀ náà làwọn obìnrin náà láǹgbà ó lè parọ́ kọ́kọ́ rẹ̀ lè parọ́ fọ́fọ́ owó ẹgbẹ́ tẹ́ fún mi ò tó ó sì tó oṣù sẹ́kù gbàtọ́ fún five hundred ó tó ra lá ó tó ra tòmátì ó tó ra gbogbo oníkàtà gbọ́dọ̀ tó fi three hundred fún adẹ́kọ̀ọ́ jẹ́ mílíkì ní three hundred four fifty ló ti ra gbogbo ata àti gbogbo ń tó lọ ra adẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ ra ọlọ́ ọjọ́ yóò rè ọjọ́ three hundred náà ní kíláàsì kálukú ó fún mi iná ní ìdí ilé rẹ ṣe gbé làlá tó fi wà nù ilé rẹ ìwọ náà mọ̀ máa parọ́ bá o ìgbà tó máa parọ́ máa jẹ́ tó bá lọ ya tó ọmọ tó ọkọ rẹ yóò fi hàn pé ibi tó ọmọ yóò sọ fún ọ. iyì gbogbo irú àwọn dipulomasi ẹnìkan sì rí ọmọ tù jẹ́sà sì rí bá tù ọ̀pọ̀ náà gbà amọ̀tìwọ́sí ìyàwó pé kí ni ó ra èkó kí ni ọlọ́run lọ́gbẹ̀ẹ́ tó ra tọ́kù àwọn tó ti kọ́tún mo rí gbalẹ̀ gẹ́gẹ́ lọ́jà wà tó ń bọ̀ ọbẹ̀ tó ń sàn lọ. ọ̀rọ̀ àti tilẹ̀ yóò tóbi tó ó rò pé tó ń torí di eléyìí Islam gbà torí kí lè yan ọmọ bá dàrú lẹ́ẹ̀kan láàrin ẹ máa ẹ máa gbìyànjú láti máa pa ìrònú rẹ fáwọn ìyàwó yín especially ọlọ́run tó dá wa ti mọ̀ ike gbogbo àṣírí wo bò bákan náà pọ̀lọpọ̀lọ fẹ́ múdùnú wálé fún ìyàwó rẹ̀ ṣùgbọ́n látàrí pé Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá kò bó láti rí kò rí mú wá tó bá sì ń sọ fún ìyàwó bó ṣe rí gágágágá ọ̀pọ̀lọpọ̀ ní ṣe sùúrù ṣùgbọ́n ní gbẹ́sẹ̀ wà tíyàwó sì máa pàápàá bí ọ̀rọ̀ kan ti ṣe ń jẹ́ ẹ̀rí pẹ́ pọ̀lọpọ̀ ṣe sùúrù kankan torí ẹ̀ islam ọ̀fẹ́ kílẹ̀ ẹnìkan kan dàrú iná ló ṣe fàǹfààní ilẹ̀ fọ́kọ ó lè parọ́ fún ìyàwó ẹ̀ ọ̀rọ̀ tí ìyàwó náà sọ fọ́kọ tí rọ́bà wọbẹ̀ ọlọ́run bò ní fi bí wọ́n léèrè lè jẹ bó ṣe jẹ. tó àdìsí yẹn náà ni máàmù náwó ayé padà mú wa àdéhùn irọ́ mẹ́ta yẹn yéé ṣe kíra súnà lẹ́ẹ̀ma pé o irọ́ ṣíṣe rí agbàpẹ́ lè pa torí àìmọye irọ́ tí yorùbá tún pa tó kìbọ̀ tó irọ́ súnà lélẹ́yìí irọ́ súnà báwò èyí tí ṣe rí aṣọ fún olè parọ́ lórí ẹ̀ náà nìyí. ọwọ́ alátọ̀dọ̀ ọmọ kòlùfóònù yìí náà ni. وني لم أسمعه لم أسمعه يرخص في شيء مما يقوله الناس إلا في ثلاث من ريا النبي محمد صلى الله عليه وسلم لي من سدة lórí táwọn èèyàn ń fẹnu sọrí àyàfi ọ̀rọ̀ oríṣi mẹ́ta lànàbì ìkọ̀bí ara sí. alákòókò alḥar ogun irọ́ tá a ogun kò nítorí pé alḥarbu khudaa bí ẹ bá ti mètè sí ìyẹn máa borí ogun. ẹlẹ́kẹ̀dẹ̀ wal islahu bayna an-nas sísàtúnṣe láàrin àwọn èèyàn ó lè fàyè fẹ́ parọ́ lẹ̀. wa hadith ar-rajul imra'atahu àtọ̀rọ̀ tí ọkọ bá ń báyàwó sọ. wa hadith al-mar'ati zawjaha àtọ̀rọ̀ tóbìnrin náà bá ń bọ̀ pọ̀ rẹ̀ sọ. tó ìgbésọ̀kọ lásán ìyàwó náà. tó wá sí ìyàwó ni rọ́bà wọnú ọ̀rọ̀ rẹ̀ kò sí wàhálà gbọ́kọ̀ náà ló náà tó bá parọ́ fún ìyàwó kò sí wàhálà àmọ́ ò ẹ mọ́kàn máa gbé irọ́ ńlá kalẹ̀ o yóò jẹ́ pé nítorí àǹfààní kí lè yan mọ́tà kù nítorí kí ìbágbépọ̀ yín torí pé kí lọ́sọ̀ ọ́ di ìyàwó rẹ̀ kí lọ́sọ̀ ń dọ́kọ̀ rẹ̀ kí nǹkan yẹn mọ́ bàá wó. ẹ̀hàn bí ká pé ìyàwó lè sè ọlọ́ọ̀lẹ́ wọn ọkọ sínú ọ̀pá ara mọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ ọkọ ni ọ̀dà àkókò àlọ́ ó wàá ti ní pẹ́jọ ogójì ìṣẹ́jú àtàlọ́ àtàbọ̀ rẹ àti tó fi yọjú sí ìyá rẹ kọ́mọ́jọ ogójì ìṣẹ́jú lọ ọwọ́ lọ lu wákàtí mẹ́rin tó bàbá nílé ìyá rẹ ló ti pẹ́ bẹ́ẹ̀ ọba àwọn lálejò lálẹ́ tó àmọ́tọ́ bá ní à bàbá yìí náà lẹ́nu mọ́gbọ̀ padà máa wọ́n pe èmi kan mo ń pa mọ́kàn padà ọ̀tà kò fi ọlọ́ọ̀nù. mo kó tó di pé a rí mọ́rúwá. òfin dúró tẹ̀sán ìṣẹ́jú mẹ́ta náà ló fi rí mọ́rúwá. sàmì lẹ́yìn ọlọ́run níbí nítorí pé tó bá sọ bọ́rọ̀ ṣe jẹ́ gangan yọba ara rẹ̀ lálẹ́. ẹ̀yin mẹ́rin owó ẹ̀ tó jẹ́ pé kò jù bá lọ iná náà sì kọ́ra wọn lẹ̀ láéláé. torí ẹ̀rí eléyìí tó bá ní à àwọn onímọ́tò wọn bá ti débi fún àwọn àǹbà kan ti kún náà àti pé pàpà àgbọn mọ́tò mélòó lọ́wọ́ àlẹ́ tó ń gbóòrò kọ̀fẹ́ sí pẹ́lú ọ̀dọ́ ojú àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ pé ọmọ tó dúdú ẹ̀sìn ní mọ́gbà padà tó bọ́lá bàdá rẹ̀ ló gbé wá bọ́lá àbúrò rẹ̀ ló gbé wá wọ́n bá sọ síbi tí ọkọ̀ ìdí ní kọ́nà dísọ̀ àkọ́kọ́ rí pé kí lọ́sọ̀ òwe òfin mọ́tò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ni mọ́tò àbí ta ni mo rí tó gbé ọwọ́ ṣeré eléyìí ilé yín òfin ní dàrú eléyìí jẹ́ bó ṣe jẹ́ mọ́. ومن حديث عائشة رضي الله عنها قالت سمع رسول الله صلى الله عليه وسلم صوت خصوم بالباب عالية ولا النبي صلى الله عليه وسلم أظن وأن زنجا ودي أنو لكم ودي أنو لكم لوا ثم الله سكرارا عالية أصوات وإلى أحدهما يستودع الآخر ويسترزقه في شيء ألك إلى مجد أنطر أتدين كتا سجا نكيج أفن ترى لدولي قدا تقصوا فلا لدولي وهو يقول أيضا ترى لبارك وبكون ثلاث وأن تقول والله لا أفعل السلام براكم الشيء فخرج عليهما رسول الله صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم قد جاء بسام جيجي وأصيبه أين المتألى أين المتألي على الله لا يفعل المعروف tani fọlọ ń bá búra pé òun ní ṣe dáadáa nínú yín tani fọlọ ń búra pé òun ní ṣe dáadáa nínú yín ya kí súra ọmọ lọ sọ̀kalẹ̀ lórí olúwa rẹ̀ olú wa di ẹni tí wọ́n máa ka ọ̀rọ̀ nípa rẹ̀ bí Abu Lahab díjọ́ gbẹ̀ndẹ̀ àlùkùyàn ẹ wá rọra sẹ́kọ̀nà bí o kọ̀ ọ̀lú kan bọ̀ lẹ́bẹ̀ẹ́ dẹ̀ lọ́ba ní sọ́lẹ́hu ayé dáríkà ahab gbogbo ọjọ́ báyìí mo ti gbà fún báyìí. ìwé ni wọ́n ní gbà ní tẹ́lẹ̀ ètò ìfọlọ́ǹbùrà. wíwọ mọ ilẹ̀ ẹ̀fàn ó ti wá fẹ́ di sọnù báyìí tó lé ó fi di èrò jahannam ní rọ́ọ̀f ànábì ti dá síta ní fọlọ́ ń búra tó wọ́n ní ṣe dáadáa. a èmi ni àbábá ìmọ̀tì yọwọ́ gbogbo tó bá wù wá mọ́gbà ọlọ́mọdé aṣọ́rí ibú. sọ̀rọ̀ dàbí kí láyé ṣe tó ti pírìtì náà gbogbo wa táyà méjì ọmọ ìjà nu mọ́sálásì. yọ̀rọ̀ kan wá gbà tó fọlọ́ ń búra pé wàá gbà. bàbá àmọ́ àmọ́ á ní. sani sọ pé òfọlọ́ ń búra pé ẹnìkan gbà. èmi ni ẹ ti sọ̀rọ̀ wá ní a ọ̀dà kò máa o kò ní ń gbà bàbá yìí. bàbá yìí ti sọ̀rọ̀ ẹ̀wọ̀n pé ta ni ìfọlọ́ ń ṣé à ń pọ́n àwọn lè má mú wa lérò ẹ̀ ní. Kọ̀dájú. Ibi tí bàbá mi bá ti náà, a ò sọ báwọn lè bàbá ẹ̀yin gan gbà. Wọ́n ní kí lọ́wọ́ àtà tí gbogbo wa wá dẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ báwo. Wọ́n ní kí lọ́wọ́ fà. Wọ́n ní tó fà á bí kí àwọn èèyàn ọmọ yìí. Wọ́n ọmọ yìí aṣíwájú. iná ìlàsíwájú tó fẹ́ dàbí gbà wẹ́wẹ́. Fẹ́rí ẹni tó ní ojúmọ̀ fọlọ́ ń bú tó ní ṣe yóò ṣe ní ti yìí. Hmm. Tó bá lọ wọ ní láàrin ọkùnrin kan. kan ọkùnrin kan pé àlẹ́bí sọ̀rọ̀ láàrin sọ́lá ń bá sọ ó pinnu ni kí ẹ gbà ní kí ẹ gbà dídọ̀ gbẹ̀dà ìfìyà. sòtí bẹ́ẹ̀ náà la ka àwọn adúlájọ́ ìsìn wa kún lónìí. wọ́n ta àwọn sùn tuntun nítorí pé òṣè ń gan fúnra ara rẹ̀ ó ti di jàkútẹ́. wọ́n ní iyì ẹni tó nǹkan lọ́wọ́ ó ní í ṣe pẹ̀lú báwo ni tó gbé lọ́nà sí níyì tí n tó gbé lóò bá níyì lọ́dọ̀ rẹ oúnjẹ òní jámọ̀ kankan lọ́wọ́ rẹ àmọ́ tí n tó gbé lọ́ọ́ bá bàbàrà lójú rẹ ó ní fàbùkù kan láéláé ìgbà táwọn èèyàn tẹ̀sìn fún mọ́ rárá rárá tó ẹ̀sìn múnáfíkì lọ́pọ̀lọpọ̀ ń ṣe tó rọ́ mi bẹ́ẹ̀ ló sábú ẹ̀ nínú mi bí fẹ́ kí sùnmọ́ lọ́lọ́ afẹ́fẹ́ kí sàábí rẹ̀ bẹ́ẹ̀ rọ lásán irọ́ burúkú lásán ìtinú kálukú ń bẹ ní ẹ̀. ìdínú lẹ́sìn orí ike kò sí ń tẹ́ fojú di bí ẹ̀sìn. tó bá ti wá jẹ́ pé kò sí ń tẹ́ fojú di bí ẹ̀sìn. ẹni gbẹ́sìn náà lọ́jọ́ tó ayé bá kò ní níyì. kò ní níyì. ókè ẹ̀yin ẹgbẹ́ fún mi. ìgbà táwọn sàhábà tó gbọmọgbọmọ wọn pọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ń torí pé wọ́n pẹ̀sìn fún mi tẹ́lẹ̀ yẹn jẹ́ pé àlàyé ti tẹ́ jáde mi ò ní gbọ́ tẹ́lẹ̀ yẹn jẹ́ pé wọ́n kà wọ́n kankan lóríire èsì ń bẹ̀ ni ò ṣe tán sí mi tẹ́lẹ̀ yẹn jẹ́ pé wọ́n sàlàyé pé èèyàn ti sórí ibú èsì ń bẹ̀ ni èsì gbọ́ ni mo fi wá padà bẹ́ẹ̀ni tí nǹkan tọ́ sí àwọn sàhábà wọ́n tẹ̀sán tó kọjá sí torí ẹ̀ ló ti jẹ́ pé tí aṣíwájú tó bá ti káì tí ọmọ ẹlẹ́yìn ọ̀gbọ́ káì kí ló sọ ọba síwájú o ti ṣubú dànù lójú ẹni tí ẹ káì rẹ̀ tí ọ̀ káì. àwọn tó ṣe káì ló ti gbọ́ ó túmọ̀ sí pé ń tọ́ sẹ́yìn dá síwájú yẹn ọ̀pá kún. yóò ṣe lẹ́yìn ànẹ́bì nìkan wọn lè sórí bù. rárá ojoojúmọ́ ayé náà làwọn yẹn lè sórí bù ojoojúmọ́ ayé náà wọ́n sì lè sórí rẹ̀ tó ibi tí wọn á mú asorí re ọlọ́yẹ káwọn máa rìn sí ètò ló mú asorí bú àgbọ̀dọ̀ rìn ní gbèrígbèrí rẹ̀ nítorí pé kú ń bẹ èèyàn méjì wọn sọ fẹ́yìn àti méjì àti gbẹ̀yìn ìdí nu títa ló fi sọ́ra iná làásù máa ń sọ pé tí ọba jẹ́ sìn ọba ọmọ kan máa ta tó nǹkan orí ni lẹ́gbẹ̀ẹ́ ọmọ àti ẹlòmíì tí ọba ẹ̀sìn ló ti kálukú rọ̀ òkè tẹ́sí ọ̀bá wa ṣèrò ọ̀rọ̀ tó jẹ́ ike iṣẹ́ tọ́nà tó wà lórí rẹ̀ kò gbọ́n dànù ìjẹ́nu ṣètọ́nì tó wà lórí rẹ̀ kò kú dànù àti aláǹfààní ẹ̀sìn rẹ̀. Ilé ìlú ṣe pé ẹlẹ́bí ọ̀sọ̀lọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ ó ti hàn látọjú ayé rẹ̀ wípé àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn ti di. Ẹ̀yọ́ máa rí jẹ́nìkan bá fún ó sì wà láyé àlẹ́bí ọ̀sọ̀lọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ ẹ̀rí táwọn sọ̀rọ̀ bá sọ pé ẹja bẹ́ orí ẹ̀ torí pé orí wọn tírìn ẹni tó bá fẹ́ yí ẹ̀ tó lójú ọ̀nà ẹ̀rí tí wọ́n fẹ́ sọ pé kọ̀yẹ́ kí ló yọ̀ gbá yín mọ́. torí ẹ̀rí ànábì sọ̀rọ̀ láàṣẹ náà tó pè nǹkan lẹ́nu kẹsẹ̀ ẹnu gbàngbà tó ní ìjọ fún yín láàyè wọ́n ti ń jẹ́ fún torí tọ́lọ́ wọ́n fún ojú mi ojú ojú ọlọ́ ìwọ́n ló ní ànábì náà sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ àwọn sàábò fẹ́ nídìí fẹ́ tírénì wọn pé ẹ̀rá mú ẹnì kẹ́tì ni máa bẹ́ orí ẹ̀ anábìnrin máa bẹ̀ ọ́ torí pé àwọn kan wọ́n jáde ń bára bára àdì rẹ̀ àwọn ẹni ìsọnù ni àkọọ́lẹ̀ ti wà pé wọ́n jáde náà wọ́n ò lè fọ́ pa tó bẹ́ẹ̀ náà máa rí ẹni bá ti ti wà wò jáde lábẹ́ ń dáná bìí ti kọ́ wọn nù ẹ sì rí kíso abẹ kan láì jẹ́ pé nìkan sọ fún un ó ti ní ẹja bẹ́ orí ẹ̀ ẹja bẹ́ orí ẹ̀ tó eléyìí túmọ̀ sí pé kò sí tàbí ṣùgbọ́n ohun tó yẹ tó pàtàkì jù láyé wa lẹ̀sìn wa owó kìnnì irọ́ lásán ipò kìnnì irọ́ ọlá kìnnì òfó lásán òtún bá ń tẹ́ torí gbogbo ẹgbẹ̀rún ń gbé lọ pàǹtí lásán lé ayé sòṣùpọ̀ ẹ̀sìn wa ń bá wa lọ nù ẹ̀sìn wa ń bá wa lọ sàárè ẹ̀sìn wa lábàájí kú ẹ sàárè ẹ̀sìn wa ni ó ṣe sábàbí àlùjànnà àbínà ọlọ́mọ̀sọ alọ́mọ̀nà sòṣùpọ̀ àwọn ọ̀rọ̀ ilé ayé yìí a máa tàyàn jẹ náà lọ́nà sọ̀tún ọmọ ìhàyà tó dóníyà ìlà mẹ́ta òǹkúrò ẹ̀rù ẹ̀sìn ẹjọ́ lẹ́rù ilé ayé sọ̀rọ̀ ẹ̀rì kẹ́ni ìgbàdá ti dí látàrọ̀ fúlàní lẹ́ka ẹnì kí kálukú àwọn gbogbo dáwọn jẹ dáwọn jẹ dáwọn jẹ ok ìyẹn mélòó lọ rí tó ní ẹlẹjẹni ta fẹ́ wẹ̀ ẹlẹjẹni ta fẹ́ wẹ̀ kọfẹ torí pé ṣé ń bẹ lẹ́mìí kálukú ni pé ẹ ẹ ẹ gbólógbó ìkúlẹ̀ wò má bọ̀ sọ̀rọ̀ fún ikú òsì lójú o tó bá ń sọ̀rọ̀ yóò máa wò pé báàbà tiẹ̀ wá síbẹ̀ kalẹ̀ máa tó afẹ́wà lìjọ́nà ó sì tún kù sí sí yẹ nítorí pé ìgbà òwúrọ̀ ló tẹ̀sẹ̀ wọ̀ ó sì ti lé fọ́ọ̀tì ẹjọ́ pé yóò lé ọdún mélòó nù òun lò ju hundred lọ. ẹ̀yin ò rí àwọn ẹni tó parí fún un wọ́n lọ sọ pé ó ti lo ten ó ti lo twenty ó ti lo thirty ó ti lo forty fifty lọ́wọ́ àbáyé wọ́n sáré yóò fún un pé fifty. àwọn wá fi ń dá lójú tún lọ sixty ó tún lọ seventy ó tún lọ eighty ó tún lọ hundred tún lọ ju lọ nítorí pé ẹni ò nípa àgbẹ̀ǹde ayé máa jẹ wọn lójú púpọ̀. àmọ́ ìdí máa nítorí pé ọ̀nà wo lágbègbà kọ́lọ́njá ara nà lọ. Bàbá wa jẹ́ bẹ́ẹ̀ ẹjẹ́ àtẹ̀sìn wa fún ọ ẹjẹ́ àtẹ̀sìn wa fún. Báṣì ka àwọn tó gbẹ̀sìn yẹn ká ta wọn fún. Nítorí pé àlọ́ ń bẹ nínú ń bẹ nínú ewu ńlá ní gbogbo ìgbà tí wọ́n bá bára wọn bì kan àmọ́ tí wọ́n láǹfààní àti máa gbẹ́sìn wáyé inú ewu ńlá gidigidi ni wọ́n wà. wọ́n máa kú orí kí làbẹ́ máa kú létí. ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wọn èyí tó kà tá a bá ti kà á kún káwa náà mọ̀ kára ọ̀fẹ́ni sí òfin kà. ẹ̀sìn ọlọ́run nǹkan pàtàkì ni báyìí láti wá kà fún ẹgbàgbé ẹ̀. sọ̀rọ̀ bá rí báyìí a gbọ́dọ̀ fẹ̀sìn wa sórí o a sì gbọ́dọ̀ fi ọwọ́ àwàdà káfí mẹ́sìn wa o. ìdúnnù tó fi jẹ́ pé ibi tí ìwà mùnáfìkì bá ti pọ̀ ọ̀ ń kẹ́sìn fún ń kà fún ọ̀la ẹ̀sìn ojú ayé lásán ẹ̀sìn tí ò dénú mi ẹ̀yà wò láfojú ẹni. ẹ̀sọ́ ike mọ́sálásì tó jọba rẹ̀ ẹ̀ńjì lọ́nà púpọ̀ tí gbogbo á sì mà bẹ́ẹ̀. tó wá di ní ọjọ́ sátidé tó ń bọ̀ yìí o à ń fẹ́ fún kálukú ká péjọ síbí àmọ́ kí n kàn sí ká kàn wá bí lásán àwọn kápẹ́ńtà láàrin wa tí wọ́n wá bá wa yẹ̀wò ibi tí bá ń jò àwọn tó lówó láàrin wa àwọn ọ̀rà páànù míì wà tẹ́ẹ̀bù wa ṣàtúnṣe gbogbo ibi tí bá ń jò àwọn abẹ́lé ó ti ṣe ra páànù tó retí ẹ̀sán lọ́dọ̀ ẹnìkan tán ẹ̀yin kápẹ́ńtà náà ẹ̀ wá ti sọ fíṣẹ̀ bí lè láì bí kápẹ́ńtà ṣe pọ̀ tó ń lọ yìí alẹ́ má rí èèyàn méjì ẹ wo àwọn ilé ìpàdé kápẹ́ńtà lóríṣiríṣi lọ́tún lọ́sì àtàní sáláàrí mùsùlùmí náà láàrin wọn alimari kápẹ́ńtà méjì èmi ò bá iṣẹ́ ọlọ́run ọwá wáyé bẹ́ẹ̀ bàbá àjẹ mọ́sálásí bàbá àjẹ bẹ́ẹ̀ bá ti lè sanwó mọ́sálásí ọ̀kanra rẹ̀ tó bá ti wá lọ wájú náà nù ìdí nìkan fi sẹ́sẹ̀ mùnáfìkì lọ́pọ̀lọpọ̀ ẹ̀sìn ẹ̀sìn mùnáfìkì ẹ̀sìn tí ò dé ní ìdí nu sí áfíríkà lọ́wájú ojú kan náà la wà nítorí tó máa ń lọ́jọ́ tó kankan sí mọ́síláṣí táwọn ti kà fún lé ọlọ́run wa ẹnìkan kan ní wọn ṣiṣẹ́ fi ṣẹ̀bi lè là ńlẹ̀ tó bá sì dàbí irọ́ ẹ̀yẹ wò ọ́kọ́ ni mò ń wò ní gbogbo sílẹ̀ ńbẹ̀ ló ti ń dáhùn ẹnìkan nù rẹ̀ lè máa wo sílẹ̀ ńlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ kó máa wò ọ̀ràn bẹ́ẹ̀ yóò ti pe bàbá káfíńtà fún ààbọ̀ nǹkan àwọn káfíńtà sùn wọn mọ́tíláṣí lójoojúmọ́ tán jẹ́ mùsùlùmí ẹnìkan àti pọ̀ ń rí ó ti ẹ̀já bẹ́ẹ̀ bá jábọ́ wọn bẹ̀ wá ṣe àbẹ́ ìlú sẹ́ńbẹ́ láàrúlọ́wọ́lọ́ kò wọ́pẹ́ ìlọ́ọ̀dúnlọ́ irú ẹ̀sìn wò ni ẹ̀sìn tí à ń ṣe tó jẹ́ pé àṣetán láti ṣiṣẹ́ àbí tí wọ́n bá fún wa lówó òkè síbẹ̀ náà láwà àlùjẹ́nà èdè nù òbí jẹ́ pé àkọ́kọ́ tó fúnfún kò jẹ́ ká mú ní bàbàrà ìgbà tá a bá ti wá tó fún gbogbo ẹni tó bá wà ń ju rẹ̀ náà gbọ́ àlè tàwọn fún tó fi jẹ́ pé mùnáfìkì lọ́pọ̀ mùsùlùmí gidi ọ̀fẹ́ sí torí mùsùlùmí gidi bá ń bẹ̀rẹ̀ ó ti wá fún yẹn. tọ́ eléyìí túmọ̀ sí pé kí ló kú ọ̀rọ̀ di gbogbo eléyìí ó náà lẹni tó lórí tó sọ pé òun ní ṣe dáadáa ẹ̀rọ sáré bí ọ̀sọ̀rọ̀ náà fúnra ní ta lẹ́ni náà tó búra lọ́wọ́ lórí pé òun ní ṣe dáadáa ẹ̀lẹ́bí ọ̀sọ̀ jù bá lọ. ẹni pé pé tí mo ní ìlú ṣe wọ́n ṣe ní ìlú ọmọdé sórí mi. bẹ́ẹ̀ náà lọ́ọ́ sáà náà rí bẹ́ẹ̀ lọ́ọ́ kárí. bẹ́ẹ̀ ni wọ́n ṣe wọn o fi lọ onífọ̀ọ́nù lélẹ̀ lò tó bá àdúgbò wa ẹ kẹ́ wo rẹ̀ àbí kí ni ibo fẹ́ wà síwájú yín fún sọ̀lá ẹ máa tún máa ìmáàmù òun ní ń gbé yín ní ń bá yín gbé fáìlì yín ní ń síwájú yín lọ sọ́dọ̀ lọ lójoojúmọ́. ókè tó àbá wa tó nǹkan sí rẹ́bírẹ́nì látàkùn ní àbí páìtọ̀ àbí àwọn wọn ti pè àwọn olóròdé àwọn aláwòdé àwọn ọ̀jẹ̀dìran àwọn akalè máa mú lọ́wọ́ wọn ni ah ọlọ́run tó fi búra nǹkan ńlá ni o àmọ́ síbẹ̀síbẹ̀ mm, mo kọ́ láti fífún òfin lẹ́kọ̀ọ́jà wọlé lálẹ́ bí ọ̀rọ̀ búra tó tó ṣe bí ọba ṣe jẹ́ kàmílà bàbá di láàárọ̀ la kó o sì ní ah ìdí bàbá ìmáàmù ọlá bàbá ìmáàmù lọ́ọ́ jẹ lálẹ́ ọ̀rọ̀ wọlé ó fún ọ̀rọ̀ wíwọ ká ah, lọ́rọ̀ bànújẹ́ fún ìyàwó rẹ̀ ọlọ́run fàlùbáràkà sí alẹ́ yín kó sì gbọ́kọ̀ gbà tó ń tún gbogbo tó bá wọn lò àwọn mùsùlùmí yìí ẹ̀sìn wọn ìṣeré ẹ̀wọ̀n bí ṣe búra tó nígbà tí ìmáàmù wọn yọ sí báyìí ọ̀rọ̀ sì di nǹkan tí wọ́n gbàgbé síbẹ̀ làá máa sùn kọ́ni ẹlòmínú ọgọ́gọ́ ẹgbẹ́ ìgbà kọ́yà o àbí kí ni bàbá ìgbà ọmọ ìgbà ọlọ́wọ́wọ́ ilé àwọn omi kí ló ń lọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó tó bẹ́ẹ̀ gidi wọn lọ tó wa ta ló tó ta ló fẹ́ gidi. ọmọ kan ń báyàwó rẹ̀ jà àwọn èèyàn wa gbéra látọ̀nà jíjìn wọn náà fẹ́ bá wọn ṣàtúnṣe. tó wọ́n ti odidi ìlú ìlú wọ́n fi ìlú lẹ̀ lẹ́yìn ìlú lẹ́yìn ìlú lẹ́yìn ìlú wọ́n tó débi tó ń lọ nígbà tí wọ́n á sọ̀rọ̀ tí wọ́n á ní òun gbọ́. àti ọjọ́ ìwọlé òní tí wọ́n lọ tán tó sí iná fóbìnrin kéèké ni wọ́n lọ sáwọn ta ni wọ́n. ilé ìtọ́ lídì wọn á máa ti pẹ̀yàwó àbí kí ló ń dẹ̀ ṣe tí ó. ọkọ ìyàwó ni ó ti rí pé kákọ ìyàwó èso sọ́jà ọ̀nà ọkọ ìyàwó ti rí pẹ̀lú káwọn fọra wa pé náà nítorí náà ṣe màá ṣe <laughs> ó wá túmọ̀ sí pé ojú èsì ìkan tó ń wò mọ́ aṣíwájú èsì lámá. nígbà báyìí sì débẹ̀ ìjọ tí ààrẹ ọjọ́ ọ̀pọ̀lá wàlá ààrẹ ọjọ́ torí wọn náà máa wá ó kí bàbá náà bọ́ ọ lọ gbígbọ́ pé à bàbá tí ẹ̀ rí mọ́ ọ̀rọ̀ àwọn náà mẹ́tẹ̀ ń òdìlẹ̀ ń òdìlẹ̀ ìyá tí jẹ́ níta tá a ti ìyá rẹ̀ bá ti jẹ nígbà bá ti ọmọ ìjọba nítorí délé ẹ̀yin náà wo tí ọba tẹ̀lé kákí bá fi ṣe sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ dáhùn ọkùnrin wa otu rẹ̀ à èdè ti sọ tí ti sọ tí ó ní agbára ẹnìkan wà ó orí ibu tí ẹ náà sọ̀rọ̀ arígbó ọ̀nà gbaná wọ́n sì mọ̀ sáà lìjánná làwọn fẹ́ wọ̀ táwọn fi ṣe Islam àní tí mo ní ìlú ṣe ń ṣe báyìí ànábì ní oṣù sọ̀jù bẹ́ẹ̀ ẹ̀kọ́ ńlá ràn nù ẹni tá à ń bá wíwọ́ wá ti gbọ́ kí ni káwọn náà tún máa nà ń kò kókò sí. tó ẹ ṣe bí ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ sí náà ni ilé ìjẹun ti ṣe jẹ́ àwọn ìwà jẹ́ pé gbígbọ́ táwọn ọmọ gbọ́ gbígbọ́ tó láwùjọ tura tó bá fẹ́ nìkan wíjọ bá lò sọ fún nọ́ọ̀sì kí burúkú torí pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ́wọ́ mi ẹ̀ dónú àbí kí náà ń pè mùnàfìkì náà ń pè mùnàfìkì náà nù gbogbo orí náà máa dá láyé jọ mùnàfìkì ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ́wọ́ mi ò dénú mi dẹ́ máa mọ́ wa wọ́n túmọ̀ sí pé mùnàfìkì ló sòtẹ́lẹ̀ ìbá rí bá àjẹ́ ike anábìyà sọ̀rọ̀ láàrin àwọn sàhábà wa wọ́n fi wọ́n fi fọwọ́ rẹ̀ wọ̀ nítorí ìtọrọ ni pé gbèsè nínú àwọn gbèsè tí mo jọ mo ń fẹ́ kọ́ yá fèmí lápá kan mi ó ní ọ̀sẹ̀ òbí òwò bákan náà ó sì ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé ẹ tẹ̀mí pẹ̀lẹ́ bẹ́ẹ̀ sì máa ń tẹ̀mí gírígírí lórí owó ẹ̀dá pẹ̀lẹ́pẹ̀lẹ́ owó tí ò sí gbọ̀ngbà yóò lè rí gbàgbà ẹsẹ pẹlẹpẹ ń òkú òun ní san àmọ́ mọ̀ nípa kẹ yá tèmi lápá kan náà wọ́n ń fọlọ́ ń búra pé rárá ànábì sì gbọ́ ta ni ń fọlọ́ ń búra pé òun ní ti dáadáa ẹ̀gbẹ́ wo bá ànábì náà ṣe mú pé ètò ti ta ni búra pé òun ní yá fèrè tètè pé o fẹ́ ẹ̀tọ́ rẹ mú ànábì wa ni ta ni ń fọlọ́ ń búra pé òun ní tóró rí ah, ah, ah, ibi táwọn ànábì sọ agbélé lágbára o agbègbè tí wọ́n ní ìmísí tẹ́lẹ̀ wọn sì eléyìí jẹ́bẹ̀tẹ̀ eléyìí wàá túmọ̀ sí kékeré wa náà kọlọ máa máa lọ jẹ gbèsè tó bá ti wá di wàhálà ó ti tírénì lè má mú yín kan lẹ̀ pé àdéhùn kan wà tó mọ̀ kà gbé ẹnìkan ọjọ́ owó bẹ́ẹ̀ náà lóòótọ́ ẹni tó wá jẹ lówó wá fọlọ́ǹbúra tó òun ní foríjì sọ ànábì sọlọ láàzú náà ta ní fọlọ́ǹbúra tó òun ní ṣe dáadáa wọn fẹ́ kí wọ́n kàrú àdéhùn fún bàbá ní bàbá náà dì lọ́dún sọba lọ jẹ gbèsè láti pilẹ̀ nítorí pé tẹ́wọ́n bá jẹ gbèsè àbùkù ni o ẹ̀fọ́ ní bẹ̀rẹ̀ gbèsè àbùkù ni parí ẹ̀ òfé nìkan tó jẹ gbèsè tó gbé kí ó ti tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ní òfin gbà ẹnìkan yáwó lọ́dọ̀ ẹnìkan tó gbé ní òfin gbà ọ̀tẹ̀ ń bẹ̀rẹ̀ orí rẹ̀ ọ̀tẹ̀ orí rẹ̀ náà sàbùkù ni ó fi parí ẹ̀ pàápàá tó ọ̀bá san àbọ̀ ọ̀bá tètè san èèyàn káàbùkù torí pé òfin ọlọ́run náà sọ pé ẹni ajẹlówó ẹni tó lẹ́tọ̀ọ́ gbà lọ́dọ̀ wa ọ́n láàyè láti fẹnu sọ̀rọ̀ ó lè kàn yẹn lábùkù ẹ̀hẹ́n torí ẹ̀ ìwọ náà fẹ́ káàbùkù márùn-ún ibi tó ti bá pàdé má gba ojú ọ̀nà tó yẹ pé àbùkù ní máa rìn bẹ̀ àpọ́nlé ráyè bẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ a rí i pé àwọn àdìsá nàbì Muhammad sallallahu alaihi wa sallam wọn dá lọ́la o gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń bẹ̀ ọ̀rọ̀ tó lè tolé ayé àtàlùkìyàmù èèyàn ni ilé tí wọ́n gbé èèyàn sí ní tẹ̀lé orí ibú kọ́tọ̀yàn wa orí ire náà ni wọ́n padà jẹ́ tìyàn ojú ọ̀nà ni ẹ̀jẹ̀ káwọn náà máa tọ́ ibi táwọn aṣáájú gbáà ní sáfi sóríire ẹ̀mẹ́jọ wa náà kábíyì fẹ̀kọ́ ń bẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá kó jẹ́ ká sórí rẹ̀ jálẹ̀ subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk tó bá ní bèrè kò sí kẹ́nìkan bá mi rọ mi wá náà gé. bá yẹn pé láti kékeré ló ti bójú èèyàn afẹ́fẹ́ tí èèyàn lẹ́tọ̀ọ́ kó síjú hàyà àbí èèyàn lẹ́tọ̀ọ́ rẹ̀ ọ̀ràn yẹn ni kó síjú hàní fẹ́fẹ́fẹ́ ọ̀ràn yẹn nítorí kó lè bá a rí fẹ́fẹ́fẹ́ ọmọ bàjẹ́ pé yọ padà fẹsẹ̀ ní òkúkú wò mọ èèyàn lélẹ ìdè ṣe wúrẹ tó bá tẹ Ọlọ́run kọfẹ tó bá tẹ Ọlọ́run filẹ yóò rẹ lò ilé ìjẹba torípé ànábì Muhammad sallallahu alaihi wasallam àsìkò tí sàábé fẹsẹ̀ fún ànábì sallallahu alaihi fún ìtúrí àwọ ànábì sọ ti wò ó ti rí ó ní rárá ànábì kálá wò ó lọ wò ó tó obìnrin tí ìbá ti síjú lẹ tó bá fẹ́ fẹ́ ẹ gbọ́dọ̀ fún yín láǹfààní àti rojú ẹ nítorí pé mọ̀jọ pé ń bàbá wa débi tí àwítán lámọ àwòsó rè wò mọ́ afẹ́ yìí èmi ò sì fẹ́ràn obìnrin yìí kọ́mọ bá dì bẹ́ẹ̀. wọ́n ní bèrè mi ni pé irú ẹgbẹ́ yẹn tó bá ti fẹ́ obìnrin kan kọ́ sílẹ̀ yìí téèyàn sì mà tó wá jẹ́ téèyàn náà alábàápàdé obìnrin gángangangan ó wá wú èèyàn fẹ́fẹ́ ẹgbẹ́ èèyàn sì ti fẹ́ rí ó ti kọ́ lẹ̀ téèyàn lè fẹ́ àbẹ́yàn ò lè fẹ́ èèyàn lè fẹ́ dáadáa mà ẹ̀gbọ́n rẹ ti fẹ́ rí àbúrò rẹ ti fẹ́ rí kò kí wọn náà má sọ lópin ìgbà tó bá gbọ́n ti pínyà níjọ́ náà kẹ̀sẹ̀ lé wọ̀ ni pé wọ́ wọ́ fúnra ara rẹ̀ ọ̀fẹ́ bẹ̀ ọ̀fẹ́ àbúrò ọlọ́run bọ̀ gbà. wọn bá àjọjọ́ ọmọ bàbá kan náà màmá kan náà àbọ̀ ọmọ bàbá kan náà lásán àbọ̀ ọmọ ìyá kan náà lásán. وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف ọlọ́run bá ní ìwà ni kí ẹ fẹ́ àwọn ẹni tó jẹ́ tẹ̀gbọ́n tàbúrò haram ní lábẹ́ òfin ọlọ ọ̀fẹ́ àbúrò ọ̀fẹ́ gbẹ̀ ìbejì ni wọ́n obìnrin ni wọ́n nínú àwọn àtàkàtà wọ́n lè sọ pé àwọn ìbejì wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti gbóra ìpẹ́pẹ́ kan náà làwọn fẹ̀ dání rẹ́gbẹ̀ làwọn ọlọ́run ọgbà kéèyàn fẹ́ àwọn obìnrin méjì tí wọ́n jẹ́ tẹ̀gbọ́ntàbúrò àbí wọ́n tẹ̀ jẹ́bìjì èyí yòówù wọn lè jẹ. ọmọ bàbá kan màmá kan ni wọ́n jẹ́ ni àbọ̀mọ bàbá kan náà lásán àbọ̀mọ ìyá kan lásán. wọ́n ní ìmáàmù ti ṣe sọ̀láàtì fáwọn èèyàn wọ́n bá sọ̀láàtì lọ wọ́n fi débi rákà kẹrin wọ́n yá fura pé aṣọ ti sí lẹ́yìn ìmáàmù wọ́n rí ẹ̀yìn bàbá ìmáàmù tọ́ wọ́n fi subhanallah subhanallah ìmáàmù ọ̀dà máa kí ló ń ṣẹlẹ̀ bí ká máa wọ ṣẹ́ẹ̀tì máa ń bí ká ká máa fẹ́ àbí òye wa. so ẹnì kan bá kú sọ yóò bá kú sọ sọ láti ti bàjẹ́ gbogbo ẹ̀yìn lè má mú la rí i. so mọ́tíláṣí bá pín méjì bí ọba bàjẹ́ mọ́tíláṣí bá pín méjì láti ti bàjẹ́ náà nítorí táwọn ọ̀gá sọ pé àwọn tó ń sọ láti bàjẹ́ yẹn wọ́n láti ṣe ni àwọn bàbá bàbá kan ní rárá àwọn kọ́ ọ̀sán à ń ṣètàn à ń ṣètàn àti ìparí ẹ̀jọ́ wa tún mí ṣe ó kéré bí ọ̀rọ̀ tẹ̀ ń sọ náà gbọ́ gbogbo ẹ ti gbàdé ó ti dàrú tó wọ́n bá mú gbàdé lè má mú tọ́gbọ́n dọ́gba kí èsì ẹ̀sì ọ̀fà sọ rẹ̀ ọ̀fà wa lẹ̀ dáadáa wọ́n ti tún kọ́ ọmọ sí wọ́n tún sọ láti bẹ̀ àwọn bàbá tàbí inú jáde pé àwọn sọ láti ta àwọn olùkọ́ méjì ó ti ṣe so èwo ló ṣe dọ́gba ẹ̀yin tí a tún ṣe yẹn lọ ṣe dọ́gba àwọn bàbá alágídí ò agídí ò fi wà mà fẹ́ pa gidi tì ẹ̀sìn lélẹ́yìn ẹ̀yin náà lọ sọ pé màlọ́lá àdínní ọgbọ́n ògbé ìwọ á ní tó bá kan ká lò ọgbọ́n lẹ́ẹ̀ máa lò ọgbọ́n lẹ́ẹ̀ máa dá ẹ̀ ní mà ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ so wọ́n á ní àwọn ní àwọn kan náà bá wọn mọ̀ tó yẹ pé alihamudulilayi àwọn náà ti ń gbàgbọ́ yẹ ó fi hàn lára wọn pé alihamudulilayi àwọn ti ń gbọ́ àwọn ò lè má kúnlẹ̀ wọ́n fi ń tẹ̀ wọ́n máa kúnlẹ̀ wọ́n fi ń tẹ̀ wọ́n máa bá eléyìí ọ̀dọ́ ti mọ̀ bàbá àgbẹ̀wò òṣìṣẹ́ ẹni gbá wọn láwọn ti wó lórí ẹni bẹ́ẹ̀ bó kàkà kọ́sàn lára wọn líle ní tún lè bó láti ẹ̀yin ò ní yé wí ẹ̀ ní yé sọ títí tọ́lọ̀ ọ̀sìn ní kó nà gbọ́gbọ́gbà àwọn mẹ́tì torí tiẹ̀ kẹ́yìn náà ọmọ wa tẹ̀kẹ́ máa bá ọ ẹ̀yin ọmọ tọ́ fún wọ́n sì máa sọ ní gbangba yányáyányá títí tọ́lọ̀ ọ̀sìn ní kó gbọ́gbọ́gbà àwọn pẹ̀lú gbogbo wíwíjà wọn yẹn tó máa bẹ̀lẹ̀ tọ́lọ̀ ń jó yé gbọ́gbọ́gbà ẹ̀sìn ti yé ẹlòmíì àmọ́pọ̀ láyà yóò ti pé ẹ̀sìn ní òtí yìí kan láwà láti lò ní tó irú wọn máa fi wọn lákun títí tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó fi dé kán lè lò. lábẹ́ báyẹn àwọn obìnrin àwọn mìíràn ṣe ìbéèrè ránṣẹ́ báyìí wípé alhamdulilayi àwọn ti ń pẹ́sìn yìí bàtà wọn rò pé ìṣòro kan ń bọ̀ tó kojú àwọn pẹ̀lú ẹni tó fẹ́ àwọn tó bá dọjọ́ ìgbéyàwó nítorí pé nínú ìdílé àwọn òfin dábí lélẹ̀ ní kẹ́nikẹ́ni tí ọba fẹ́ máa wọn yọjọ balẹ̀. àwọn ti fi ń fẹ́sùn yìí àwọn ti mọ̀ púpọ̀ dá àwọn ẹni táwọn náà ṣe ìrí táwọn fẹ́ fẹ́ ẹni tó mọ̀ púpọ̀ dá náà ni. àwọn bàbá àwọn báwọn ti ṣe ń rò wọn wọ́n lè torí pẹ̀dẹ̀ bá lè pé àwọn ọ̀gbẹ́ ilé ọkọ mọ́nà torí dọ̀bálẹ̀ yìí iná fi gbọ́ bùkátà tí wọ́n kọ̀. kí ni káwọn ò sì wọ́n ní bí àwa ti nígbà ló lówó tálíkà láti pọ̀. ọlọ́dẹ dìgbà tí ẹ bá wá padà di pé ẹ fẹ́ra yín tán pẹ́ǹtì jọ ń gbé yàrá lẹ́sẹ̀sẹ̀ wá pọ̀ tẹ́lẹ̀ mọ́ ẹ̀dọ̀bálẹ̀ mọ́. táwọn ọmọ ọmọ ọgbọ́n ó tó jẹ́ ní ìsìn ètò gbàgbọ́ yóò sì á lè súnmọ́ àrí àrí kí lóun kóra yín. wọ́n ti wọ́n pé yorùbá tẹ́lẹ̀ náà ń tọ́ra ti kórira àti máa bẹnu àtẹ́lù tó ṣòro fún wa. wọ́n náà lè bá ànábì nígbà ànábì náà ló nípa mọ́kúnlẹ̀ báwa. àwọn olùgbà yóò àmì ìgbà àlejò àlọ́wọ́ ànábì. yorùbá sọ́ọ́mọ́ ìfẹ́ni wa rẹ̀ àtúrà rẹ̀ fún mi lọ ìwé tí wàá la ìwọ ọmọbìnrin wa la ìyá òbí rẹ̀ ẹ bá fọ ọlọ́run ló gba ọjọ́ ìyá yín jẹ́ o àbí òun lè bá o máa mú ọlọ́run ló jẹ́ kí ọlá látó bá o ẹjọ́ mi fẹ́ fẹ́ ó mú o kò é sílẹ̀ o ẹjọ́ mi fẹ́ fẹ́ ó mú o kò é bá o kò é tẹ̀ kò é bá o bá mi kò fẹ́ ń tọ́ o àwọn bọ̀dá lágbájá àwọn ń kù mí lágbájá lọ́wọ́ báwọn gbóná ẹ sọ fún wọn gbígbóná bá tàbí gbígbóná yóò wọ́n rú o tọ́wọ́ ti sọ́gbà ọ́ bàbá rẹ̀ ló dúró dé ẹ̀wọ́ tó family meeting kọ́ ọmọ ẹ̀mí ẹni tó fẹ́ fẹ́ o ẹ̀mí ẹ̀sì fẹ́ kọ́ ọmọ ó dilẹ̀ ẹ̀dá àgbà fún ẹ̀dá àgbà fún àwọn ọmọ ẹ̀sìn ọmọ tá à ń bí nìsín àwọn ọmọ tá à ń bí nìsín àwọn ọmọ mílíkì alágbolo tó ń mú yìí olùkóyè tó wọ́n padà bá fún ọ bẹ́ẹ̀ ẹ̀ tó wọ́n lè máa tó ọ̀gá sí pé eh, ah, tí ọ̀gá sí pé dáadáa lórí pé kò sí òfin mú ìyàwó tiẹ̀ lọ ọjọ́ bó ti jẹ́jà rẹ̀. òun láàmà fúnlẹ̀ láàmà dọ̀bálẹ̀. ebi yorùbá náà lọ sọ pé ìdọ̀bálẹ̀ èsì wà àbí wọ́n sì sọ ọ̀nà. àà àà àti àtẹ̀bàtì rọ̀ náà. tí yẹn bá jókòó mọ́sálásí tó yẹn ń ṣe àtà tó yẹn ń ṣe alukur'an bí yẹn ń wí àwọn gbólóhùn sísá àfọ̀mọ́ fún ọlọ́ọ̀ lójijì lèyàn kan yìí táwọn yẹn ń dáwó jọ sí yẹn lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹjọ́ bá ń fowó lẹ̀ ẹjọ́ bá ń fowó lẹ̀ ẹjọ́ bá ń fowó lẹ̀ so <laughs> ẹ ní tí ká ń sọ wá fífi lẹ̀ ó tún fọ́ lẹ̀ ẹ̀rọ àti ìmọ̀ ń tọrọ nǹkan bá lọ́dọ̀ ọlọ ọ̀rọ̀ sí ilé adé ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àgbẹ̀ òyìnbó ọ̀rọ̀ àti dúró ẹ̀rọ yìí náà ti mọ nàìjíríà lọ́wọ́ so bí ènìyàn ó sì sọ̀rọ̀ mẹ́rin ọ̀ nígbà tó máa kó kalẹ̀ ẹ̀dá sínú àpò mọ́gíláàsì òpè yìí àwọn náà ń gbé pé wọ́n kọjá yìí wọn ní nàìjíríà lọ́wọ́ torí pé àwọn èèyàn máa fi tó òfin wá bára ẹ̀rọ ní ojú tó kò ní mọ́tíláṣí tó gba àkùrá ni wàá dúró nǹkan gidi wọ́n rọ̀ bá ẹ̀ ń rán láti gbogbo àkùrá ni kẹfẹ́ ó ń sọ fún ọlọ́run níbi àmọ́jáde ẹ̀sìn mi lóore ẹ̀sìn àmọ́jáde ẹ̀sìn mi lóore àbẹ́ ìfẹ́ kí pátá yẹ gbọ́ mi so ìtumọ̀ rẹ̀ ni ẹ̀ máa ń bára. ìrọ̀lẹ́ òun ti rò pé tí ọlọ́run bá àárọ̀ ọjọ́ rẹ̀ ń ìdí nìkan fi ń dábẹ́rẹ́ fún ti jọ fún ọ. ẹ rí pé nìsín kódà tó tún ṣe lónìí ẹ wọ́n ti dá lẹ́mọ́ ó ti tẹ̀lé ṣáájú mọ́ ọ tẹ̀lé ń dúró rí ẹnìkan wà ní tọ́jú mọ́ra àdúrà fún ọ̀rọ̀ sí ìlú àdúrà wọ́n lè pàdé àlàáfíà kódà àwọn mọ̀mọ́ mọ̀mọ́ àwọn bàbá bàbá láwọn àwọn èèyàn tá a mọ̀ tẹ́lẹ̀ fẹ́ ń tajà ń bẹ̀ wọ́n ṣe kìí tẹ́ bá tó lọ bá ọkọ̀ àdúrà àti àwọn là ń lọ sí. wọ́n rò pé bẹ́ẹ̀ bí àwọn ọlọ́tọ̀ láti tí wọ́n máa lọ ọlọ́tọ̀ láti lórí rẹ̀ láti wọ́n kọ̀ máa gba àmì kéjì náà wọ́n máa fi àdúrà rẹ̀ ṣe. <laughs> Ah, Áfíríkà nǹkan bẹ láfíríkà ó kọ́ bọ́ lágbà láfíríkà yẹn tó bí mi là bẹ́ kà so àwọn ọmọ rẹ̀ kájú àlẹ́ ń ṣe ni káwọn náà tún fún yín lówó àdúrà kájú àkúrẹ̀ tó jókòó káfẹ́ kíláàsì tó tó wá ń ká òkúránì ṣé bóyá ẹnu rẹ lọ́lọ́wọ́ ti gbọ́ bùkátà òun ò kúkú mà ẹ láti ọ̀rọ̀ ti mi náà àti wọ́n tẹ̀ kó gbogbo ẹ̀sìn náà ń tó kó owó ni. gbàtí wọn sì mà pé kìí ṣe tó gbé ọjọ́ kò mọ́ síláṣí mi má kàn lábọ́ má da iyì rẹ̀ kọjú máa ń tí wọ́n sí àwọn tó yẹn bá wà lọ́nà tásẹ́gun ó fi gbè ó lè fi nǹkan mú mọ́lẹ̀ tó bá tó wá fẹ́ dìde tó fẹ́ jáde sọ sínú àpò mọ́sálásí tó wáyé pé wọn à ṣe àpótí kan síbẹ̀ tó yẹ kẹ́ ìtàlẹ́ máa sọ nǹkan sí ẹni bá wà bálá mójútó fún mọ́sálásí ó lẹ́rú ọlọ́ọ̀kan mówó ìwà ó dá sí ọ̀rọ̀ mọ́sálásí tó wá parí èso àlàmì tó bẹ́ẹ̀ sì máa ṣe nìyẹn wọ́n wá ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé wọ́n ní ká má máa rọ́ sọ̀lá nínú súnà nàbì sallallahu alaihi wasallam ní ká má máa rọ́ sọ̀lá tí èèyàn bá wá lọ rọ́ ńkọ́ pé ìjìyà tó ń bẹ fún mi àbá kan sọ pé ṣàìdá lásán náà ìjìyà tí wọ́n lẹ́ẹ̀ma náà ìjìyà tí wọ́n lẹ́ẹ̀ma tó rà dáadáa lẹ̀ wọ́n lẹ́ máa kò túmọ̀ sí kọ́tán láyè wàá gbà lọ́la òṣèyà torí pé ń tọ́wọ́ ṣe bídà ẹ má lùkà dé tiẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé mọ̀nà àmìlà àmàlẹ̀ lẹ́yìn tí a lè fi àmúrò náà fẹ́ wọ́rọ́ bí ẹnikẹ́ni tó bá ṣe nǹkan kan tó ṣe àlàpà láti kókó ṣe á dá padà fún kọ̀kọ́ túmọ̀ sí wọ́n kàn dá padà fún ọ láyé tó bá di lọ́la àlùkìyà mọ́ nìjọ ọkàn lóògùn tẹ̀rẹ̀ lásán náà ni bọ́tà ti dá padà fún ọ láyé rárá ọ́ gbà nítorí pé ìwọ fẹ́ fún ọfẹ sọ fọlọ pé ẹ̀sìn tó fi ránṣẹ́ pé ìwọ náà fẹ́ kọmplíìtì ẹ sọ̀rọ̀ gbà nítorí pé ní fídíò ní lọ báyìí nígbà náà bìtọ̀ lọ́wọ́ àìsàn náà sọ pé iye ọdún wọn máa dẹ̀ fẹ́ fún ọmọ fẹ́ ìnà tó lọ máa dẹ̀ tẹ̀tẹ̀ bídà òkúlẹ̀ bídà àti bọ̀lẹ́ẹ̀dà sọ̀rọ̀ lánàá sọ̀rọ̀ rẹ̀ wáyà kan òkúlẹ̀ bọ̀lẹ́ àlẹ́ tó ti nà tontori ẹjọ́ wá sí kíní kan ọ̀dá ọ̀tá pẹ̀sìn ọlọ́run wá So wá pàṣẹ tó ọ̀hún ẹni pé bàbá ìmáàmù yìí omi dandan gbọ́dọ̀ ṣe ẹni tí òun ti ní rọ tọ̀lá ti lẹ́yìn ọmọ ti pàmò. tó eléyìí náà wọ́n ti túmọ̀ sí pé wàhálà pọ̀ láwùjọ wa nítorí tí wọ́n máa gbẹ́sìn yìí kò nídìí kí wọ́n máa wá jìnnà ebi ìwé tẹ̀lẹ̀ tà lẹ́yìn bí wọ́n fi ń pè ń fún ọmọ ń pa ìsìdá ìfẹsẹ̀ lè má mu inú ìwé òwò lọ́wọ́ àti fún ọmọ arọ́sọ̀ láti lẹ́yìn ẹ̀ bá mú afẹ́gbẹ̀bẹ̀. kò sí kódà màlìkí àgbọn ọ̀rọ̀ kan wà lọ́dọ̀ wọn tó sọ pé ẹni bá máa máa rọ́ sọ̀láàtì sọ̀láàtì rẹ̀ bàjẹ́. àwọn màgáàzì mi wọn sọ bẹ́ẹ̀ màlìkí àyè náà ló tún le wọ́n ní mọ̀kúrò ni ọ̀rọ̀ kẹ́tù wà lọ́dọ̀ wọn pé bọ́ ọ bá tiẹ̀ sí sọ̀láàtì rẹ̀ bàjẹ́ wọ́n lè má mú mi nìsí. ẹ ti rọ sọláàtù lẹ́yìn rẹ̀ sọláàtù dùn. bẹ́ẹ̀ sọ abẹ́rẹ́ àfọ. Allahu akbar. ọkàn ìgbà tó ní kálukú dá sí Allahu akbar ti ẹ̀jẹ̀ jẹ́ ni. yọ̀wọ̀n ọ̀sán abẹ́rẹ́ sùn ni. Allahu akbar. yóò ti tún sọláàtù bẹ̀rẹ̀. ẹ̀yin ò gbà ó rò bàbá yìí kí ló ti sọ lọ ọlọ́wọ́ kálukú ẹ yóò já sọlá ẹ gbọ́rọ̀ ìwọ́n ti ẹ̀ tó sì pa mọ́ o lè rán tí mo wí ẹ tó ń bọ́ yá ara orígun sọlá sí ó lè fi torí rẹ̀ kọ́má tó kò sí pé ẹ àkókò mọ ọrú ẹ̀sìn burúkú tẹ́ lẹ́sìn ní ìsìn wọ́n rọ̀ sọ̀rọ̀ láti lẹ́yìn àwọn bàbá wa báyìí àwọn ṣé wà irọ́ burúkú sáà nàbí ànábì yìí làwọn bàbá yìí ànábì yìí làwọn ṣéwù yìí tó ń jẹ́ pé onímọ̀ náà nù wọ́n tẹ̀sí wá lókaláìsì mà nǹkan tí àwọn bàbá tí wọ́n mọ̀ rí àwọn aṣọ ń pè láàfà àwọn tó bá ti ṣe wọ́n ti kà á kó kùránà sùnà. àwọn òbí lẹ́yìn ilẹ̀ ṣẹ̀tàn ìrọ̀jì ibi àwọn bùkátà pé adó tẹ̀sí gidi ká tàn ra àjà àdádálẹ̀ ni àdádáálẹ̀ fún ma kò nítumọ̀ wọ́n sọ́lù ọ̀láyé onílàdá tó gbà lọ́dọ̀ ọlọ́run ó sì kàn àbùkù jọ gbẹ̀ndà òkèèyàmá lórí àdádáálẹ̀ tó sì nà. ìlà ìlà wà tán wọ́n ní ayé àti ọlọ́run ti sọ pé. وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف زيكي ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف ونقول لازم أتوما رجعي يوبا أنت إيه، ما كي أتوما ركابو أيه أيه ọ̀yà ẹ̀tú ẹ sọ̀rọ̀ àti bíbẹ́ náà lànà ìṣẹ̀lẹ̀ àṣẹ là ń ṣe béèrè jẹ́ yẹn gbégi kan èso rẹ̀ sáǹfààní ìwọ́wó òṣìṣẹ́ wà lára rẹ̀ tó wúlò ẹ̀ tá mú kọ́gi náà kálukú bá dákẹ́. ẹ̀ mú kọ́gi náà ni kálukú bá dákẹ́ tọ́ ọlọ́run bá dáhùn fúnra ara rẹ̀ ká kálukú láwọn ọmọ ọlọ́run bá ní kí dẹ̀bí nù ni Abdullahi bin Umar wa ah, sọ fún wa ó sì gbà sí mi lẹ́mìí ké tó bá gbẹ́nu sọ̀rọ̀ tó gbà sí ọ lẹ́mìí tó o bá fi lọ dá lónìí tó hàn pé áà ah, ní tí bá ṣe fún dáadáa wọn á gbẹnu lọ ànábi wa sọ tán ká ọ sì gbà ọ jẹ̀bi tí ò wá sí ọ lẹ́mìí tó ń torí àṣọrọ. náà ilá máa kọ́ sẹ́lẹ̀. ayé àyè ẹgbẹ́ sì máa túmọ̀ rẹ̀ náà ni pé wala tankihu ma nakaha aba'ukum minan nisa'i illa ma qad salaf. ẹ gbọ́dọ̀ fẹ́ gbogbo obìnrin tí àwọn bàbá yín bá ti fẹ́ yàwó rí i ẹ̀yà àfẹ́ni tó bá ti ṣerú ẹ̀ ṣáájú kó tó di pààrà yìí sọ̀kalẹ̀. kò sẹ́lọ̀ àmọ́ láti sìn ìyàwó náà gbọ́dọ̀ kú lọ́dọ̀ rẹ̀. èyí láti sìn lọ tó bá fi lè mú lọ ọ̀daràn. àmọ́ wọn ń ti ń bẹ láàrin ìgbà tó fẹ́ sígbà táyà yìí sọ̀kalẹ̀ ọ̀sẹ́lọ̀. nítorí pé ti gbọ́ òfin ọlọ́run tọrọ bẹ́ẹ̀ ni wà á ń tẹjúmọ́ kẹ́tún fẹ́ tẹ̀gbọ́ntàbúrò àyà àfẹnú tó bá ti torí ẹ̀ kó fìyè tó sọ̀kalẹ̀ àmọ́ lẹ́nu ìgbà tó fìyè sọ̀kalẹ̀ pọ̀tọ́. eléyìí o kò sí lábẹ́ òfin tá à ń sọ wípé yẹjúùzù fèlèsìtìdá mẹ́tì màlẹ́ àwọn yẹjúùzù fèlèsìtìdá wípé ìgbà tó yẹ kó kìí ti pẹ́ ọ̀sẹ̀sẹ̀fẹ́ ebi ò ti pẹ́ ti pẹ́ ẹ máa bá a lọ nígbà tó yẹ ti pẹ́ ọ̀sẹ̀sẹ̀fẹ́ kò sí nù tó wà bẹ̀rẹ̀ torí ó ti dìwọ́ ti dìwọ́ náà látòmí lọ àjẹ́ ike ẹni tí ṣe bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀ kó tó di káyà yìí sọ̀kalẹ̀ ọ̀sẹ̀ náà àwọn ẹlẹ́nu ìgbà káyà yìí sọ̀kalẹ̀ tó bá tún dì í mú ọ̀sẹ̀ náà. eléyìí jẹ́ bó ṣe jẹ́ lẹ́yìn náà tọ́lọ̀ bá ti ṣe nǹkan kan lófin pé ẹ má ṣe tí mọ́ọ̀nù bá ń bẹ nítorí ká má ṣe òun ìmọ̀ ọ̀rùn sí yàn tayọ̀ gbẹ́. ìsìn kí lẹ́yìn rí sí pé kẹfẹ́ àwọn bàbá yín àwọn òbí lẹ́yìn ẹ̀ ṣe tọ̀nà ẹ̀jẹ̀ pété nítorí pé nǹkan ló bí ọ ọmọ bí ìyáwó náà jẹ tiọ torí jíjẹ tó dé ìyàwó bàbá rẹ wọn wá pé ẹni tó dé ìyàwó bàbá rẹ lẹ́yìn ikú bàbá rẹ ọlọkàn púpọ̀ fẹ á ọlọmọdé àtòrí bu lẹ́yìn tó lọ sí ni kíní yọ ọdá gbogbo múmìnira rẹ tó kórìíra rẹ wọn wá ní ìyàwó bàbá rẹ ń bọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ikú bàbá rẹ ara rẹ̀ wá mú òní dá fún mímú ògùn náà. bọ́lá tó ti kọ́ ọmọ pẹ́rẹ́ sí ni òní dá fún mímú ògùn náà. ìyàwó bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀fẹ́ fẹ́ gbọ́n tó fẹ́ fábúrò a'udhu billahi a'udhu billahi minash shaitani rajim àwọn ẹlòmíràn mọ́ra ẹranko burúkú lẹ́lòmí yóò fún àǹtí lóyún yóò tún fábúrò lóyún olórí ibú.

ẹ kó torí pé lóyún kan ti fẹ́ àǹtí rẹ̀ kó kúkú lọ́ọ́ máa gbé bẹ́ẹ̀ ah, ó gbé ní náà òfin tí ò lè ṣẹlẹ̀ tó ọkùnrin sì lé lóyún náà òfin tí ò lè ṣẹlẹ̀ kódà ń gbọ́ bá tó yá gbọ́ wọ́n gbọ́ àbúrò gbọ́ lọ́wọ́ pé wọ́n fẹ́ kì í tàjì ẹ̀mọ iye náà tó ti ṣẹlẹ̀ torí di eléyìí Islam ó tilẹ̀kùn gbogbo bàjẹ́ ọkùnrin kan obìnrin kan tó yẹ sọkọ àtìyàwó ara wọn wọn yẹ ṣe fámìlì ara wọn tó náà ṣe léwọ kan fẹ́ra wọn wọn à níjọ wàá bì kán àfi kí ṣètọ́nù oṣù kẹta wọn. ọ̀rọ̀ yẹn ní agbára gan yóò fi tó àtìyàwó rẹ bá jọ wá ní ṣètọ́nù ṣètọ́nù oní oṣù kẹta ń ṣètọ́nù ebi àwọn ìṣe onírí onírí bíi kó wá jẹ́ pé obìnrin tó lẹ́tọ̀ọ́ sílẹ̀ wá jọ wàá bì kán náà ó rí oríṣiríṣi etí ṣètò ní ọmọ ìyàtọ̀ lórí ó súnmọ́ díẹ̀ náà tí bá súnmọ́ bó fi bẹ̀tẹ́lẹ̀ kó ikú ọ̀fẹ́ bá tètè rẹ̀ sí wọ́n rò pé kò ìgbà ló ti máa ó ti di kó ra ra ra mọ́tírìtì ẹ̀mẹ̀ díẹ̀ ra àbí òye bí wàhálà òṣù ṣẹlẹ̀ akramakumullah ìdínú tó fi jẹ́ pé Islam kò fààyè ránù sílẹ̀ àfẹ́ńtó bá fẹ́ sórí ibú fúnra rẹ̀ ẹ má fẹ́ àmọ́ tó lábẹ́ òfin ọlọ́run wípé tí ìyàwó rẹ bá kú àbá bá fi ẹ̀kọ́ lẹ̀ kó tún fẹ́ àǹtí rẹ̀ àbábúrò rẹ̀ tó bá fi fọ̀ kò sí ní tó burú ní ilé àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ rárá wọ́n wá sọ pé lábẹ́ òfin ọlọ́run ní ìsìn àbúrò ìyàwó ẹ̀gbọ́n ìyàwó èèwọ̀ ni wọ́n jẹ́ fún kẹfẹ́ wọn àmọ́ wọ́n ní títí ìwọ tiwọn ó lásìkò títí dìgbà kan ni nítorí pé tí ìyàwó tiyín bá kú ẹ lè fẹ́ fẹ́ fẹ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ kásì kíkọ́ ọ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ̀ ẹ lè fẹ́ fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ so ẹ lè jẹ́ maharamu fún wọn nítorí pé ọlọ́run ti ṣe fífẹ́ wọn léèwọ̀ fún yín àmọ́ wọ́n ní gbọ́mọgbọ́mọ àwọn pẹ̀lú wọn gbọ́dọ̀ sí nítorí pé. jíjẹ́ aráàmù wọn ti gbà sẹ́ni ó sì súnmọ́ kí ṣètọ́ni ọ̀fẹ́ lo ètò láàrin yín bẹ̀ ta a eléyìí jẹ́ ṣe jẹ́ náà. wọ́n ní ìyàwó ìyàwó láìsí. ṣùgbọ́n sáájú kó tó sọ láìsí ọlọ́run ti kádàrá kó bímọ fún yẹn. lẹ́yìn ìgbà tí wọ́n sọ láìsí àwọn òbí rẹ̀ òbí ọmọbìnrin wọ́n á ní ìwọ alágbájá ọkọ ọmọ àwọn tó sọ láìsí ẹkú ara fẹ́ra kù ọlọ́run ló àbúrò rẹ̀ ní àtúfọ̀. wọ́n ní sọ́tọ́ kẹ́yìn ọgbà dáadáa kò sí tó burú mẹ́. ó túmọ̀ sí kò ti ṣàṣeyege ìdánwò alákọ̀ọ́kọ́ ìdí nìkan tó ti fẹ́ fún ọ lónìí. ara tó fà á ní kó fi jẹ́ kíkẹ́ máa ṣe dáadáa. ẹ má fi ọwọ́ ìlé múyàwó. ẹ má jẹ́ sí ojú ìyàwó lẹ́sìn máa pẹ́sẹ̀. má jẹ́ ni tó máa fìyà jẹ ìyàwó rẹ̀ má jẹ́ ni tó mú ìyàwó rẹ̀ lọ máa sọ̀rọ̀ rẹ̀ láì dájojúmọ́ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ tọ́lọ́ ọ̀mọlẹ̀ tí ọmọ là tó bá fi lè ṣe dáadáa dáadáa dáadáa rẹ ló ń gbọ́ lẹ́nu ìyàwó rẹ tọ́lọ̀ ń bá lọ sádàrà pé ìyàwó ìtajú rẹ sàláìsì àwọn òbí yẹn tó bá lọ́mọ míì tóun náà tó ti dàgbà tó kókó wọlé ọkọ wọn ò ní fẹ́fẹ́ lómi ọ̀fẹ́ àfiwọ́ náà. wọ́n tó wá sá burú àtàìdá orí ìta máa gbọ́ tọ́pọ̀lọpọ̀ ọkùnrin náà ń ṣe fóbìnrin kódà bí gbogbo yẹn bá bọ tọrọ ẹlòmíì lọ́dọ̀ wọn wọn àti fọ ó sì tún láwọn gbàgbọ́ pé ọ̀gá lọ kọ́ máa wọn nígbà pé ó ti fi wàhálà ó ti fi pò lẹ́mìí pọ̀ bànújẹ́ ní bá bànújẹ́ ní bá lọ́dọ̀ rẹ̀ eré o náà ní fẹ́ kí wọ́n fi lọ ọmọ ọlọ́mọ náà. ti ṣẹlẹ̀ ní àbọ̀ nǹkan lórí lọ gbé kojú ojú ò tí ì ṣẹlẹ̀ ọwọ́ líǹkì agbábọ́sọ líǹkì bí ọkùnrin kan àti obìnrin kan wọ́n ṣe dìnnà ọ̀hún àdọ́mọ wọ́n sì ti mà bí ọmọ ò lè jẹ́ ọmọ ọkùnrin àmọ́ ọmọ obìnrin ni ọkùnrin wọn lọ sẹ́lẹ̀ lọ ẹlòmíì tó wá fẹ́ wá bímọ ọmọ rẹ̀ wá dàgbà bí pápé ọmọ tó bí ní ìjọ obìnrin ọmọ tí wọ́n bí bìzì náà pín ni táwọn ọmọ náà lè fẹ́ra wọn òun gbogbo ẹni bó ṣe ya máàpù báwa ní kò ti ṣẹlẹ̀ ni ó ní ọkọ̀ tí ì ṣẹlẹ̀ gbẹgbẹ́ nìkan ló ní kó ọgbọ́n béèrè sẹ́rí kìí gbogbo béèrè náà máa ń dáhùn níbi ìdánilẹ́kọ̀ọ́. Ee, ọba pé ọmọ wà lè kí gbogbo béèrè wọn máa ń dà torí pé à ń kó dolù máa ní. gbogbo rú àwọn béèrè báyìí ní ìsìn ó lè jẹ́ pé lọ́ọ́ fi tó máa fi pé rẹ̀ kan. láàárọ̀ ìyá kí ló yẹn fẹ́ ṣe pẹ̀lú lè máàmù tí ọmọ pátá àti no astaghfirullah kí ló yẹn fẹ́ ṣe pẹ̀lú ìmáàmù tó ṣe pé tó bá rò kù tó bá ti gbúrò ẹsẹ̀ nìkan yóò di òde ó lè pẹ́ pẹ́pẹ́pẹ́ nínú kò títí tí òbí ní gbọ́ pẹ́nìkan bọ̀ kí ló yẹn ṣe pẹ̀lú irú lè máàmù bẹ̀ tó bá fọ́ ń kẹ́kọ̀ọ́ ni gbogbo ẹ̀ lásàlàyé àmọ́ lóyún ní ti ìbéèrè kan fẹ́ dá wàhálà lẹ̀ sọ ma tó ma rẹ̀ torí mo mo mo bí ni tó jẹ́ kí wọ́n á mọ tí mò ń rò lọ́kàn mi pé bẹ́ẹ̀ náà ni mo ní gbàdúrà máa mú yín máa ń pẹ́ bá wọn tí máa dúró de gbogbo ẹni tó bá ti tó bá ti kẹ́fìn pé ń bọ̀ sẹ́ẹ̀ bí lóore pé kí ni máa ṣe kí ni tó máa ṣe ṣe wọn láwọn òbí lóore torí lè má mú etí ẹnìkan tó lágbọ́ yé débi pé tí wọ́n bá ń bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ òye mo ní pé ò lágbọ́ yé débi pé tí wọ́n bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ òye tó ń bá a sọ fún ọ pé ti ń ṣe wọ́n dá tó èsì pé lọ́ọ́ fi dá wàhálà lẹ̀ kò sí bá sọ̀rọ̀ tààrà kíkà bí léèrè àmọ́ tó tóòrè ti ń ṣe lọ́dọ̀ ẹlòmíì tí a ti lọ dá wàhálà lẹ̀ àbí ẹ̀yìn túmọ̀ rẹ̀ náà nìyẹn náà wàhálà ọba ṣẹlẹ̀ tó túmọ̀ sí pé tó bá jẹ́ ike ẹnìkan bá ń béèrè ìbéèrè nípa ẹ̀sìn tí kò sì dá wa lójú wípé kì í ṣe wàhálà wọn fẹ́ ti dálẹ̀ ẹ lè dá lóhùn àmọ́ tí máa tá a máa ti ń kẹ́sìn pé wàhálà wọn fẹ́ ti dálẹ̀ àmì dáhùn nítorí pé káwá ti dáhùn tàìtàn ó ti rí nǹkan tí wọ́n gbà á mú yóò lọ àjẹmọ́ àkàrò tó ìwọ náà sì sọ ó ní lèmọ́ọ̀mù yìí ò ṣe é bá sọ̀rọ̀ torí kọ̀ lágbọ̀ yóò dá gbogbo ẹ̀ sírọ́ọ̀fù ọmọ tó yóò dá sírọ́ọ̀fù káwá tẹ̀ sí lápèjúwe èmi sọ pé ti sìn wọ̀n dá tó wọ́n gbẹ̀nu lọ ọba dákẹ́. ìmáàmù ni ọlọ ọba báyìí bàbá ìmáàmù tí ò sì tẹ ẹ máa pẹ́ rùkù tó wàá ṣàlàyé fún ọyẹ kí ibi tó bá ti rí ibi tó bá ti rí tó bẹ́ẹ̀ náà ni pàtó sọ pé. tó bá tó bá lóyún tó bá fẹ́ nìkan lóyún tí a sì mọ̀ pé kì sọmọ rẹ̀ wọ́n padà lọ fẹ́ lómi ọ̀rọ̀ àbí ma halal sọmọ halal tó lè fọ́ ma haram. àwọn ọ̀pẹ̀ ìtumọ̀ béèrè ṣé halal lè fẹ́ haram àbí ṣé haram lè fẹ́ halal. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك